adúgbò ẹ̀dọ̀ ọlọ́run. àwọn bá wa ní adúgbò ẹ̀dọ̀ ọlọ́run. adúgbò ẹ̀dọ̀ ọlọ́run. a ní adúgbò ẹ̀dọ̀ ọlọ́run. tí ó fi wá sí fòǹgẹ́ ká tún lè jókòó lásìkò yìí. tí ó fi wá sí fòǹgẹ́. ká tún lè jókòó lásìkò yìí. lórí ọdún ìròyìn ẹ̀ kátó lè jókòó ní àsìkò yìí ọlọ́dà kan sọ àgbálẹ̀ sí fún wa gbogbo kìràkìtà wa lórí ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́dà kan mọ̀jẹ̀ ọjà ti asán fún wa ní àtúbọ̀tán dáadáa ọlọ́dà ti tòrò láàánú rẹ̀ ibi tí a ń bá lọ ní àná onídàgbélé ọlọ́run tó wà ní sọ́tò lùbákọ́rà àyà one eighty three tọ́lọ́wọ́ bá sọ pé ya ayyuhalladhina amanu kutiba alaykumus siyamu kama kutiba alal ladhina min qablikum la'allakum tattaqun a ní ọ̀rọ̀ oríṣi mẹ́ńlá náà la fẹ́ sọ lórí ẹ̀. a ní ọ̀rọ̀ oríṣi mẹ́ńlá la fẹ́ sọ lórí ọ̀rọ̀ ayà yìí. àìsàn méjì ń bẹ lánàá. àìsàn méjì ń bẹ lánàá. ẹ alákọ̀ọ́kọ́ rẹ̀. alákọ̀ọ́kọ́ rẹ̀. òun náà ní pé òǹkà gbólóhùn ti ń bẹ nínú ayà yìí. ọjẹ́ mẹ́tàdínlọ́gbọ̀n. òǹkà kúrò ti ìṣe twenty seven. ìṣe twenty seven. òǹkà arabi ti ń bẹ́ńbẹ́. òǹkà arabi tó wà nínú rẹ̀. sixty seven. sixty seven. lẹ́yìn ìgbà náà làwọn ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì. lẹ́yìn rẹ̀ àtọ̀rọ̀ ẹ̀ náà kejì. o náà ní pé ìtumọ̀ bẹ fún àyà yẹn. ìtumọ̀ sókìtì wà fún àyà yẹn. ẹ o náà ní pé ọlọ́run bá ó fi àwọn ẹrúsìn rẹ̀ tiẹ́ jẹ́ o náà ní pé bá àwọn o. ṣe lórí àwọn tó ṣáájú wọn. gẹ́gbọ́n ṣe ṣe lọ́ràn yẹn lórí àwọn tó ṣáájú wọn. ọmọ ọmọ lónìí. ọ̀rọ̀ lè jẹ́ tábẹ́rẹ̀ lónìí. òun náà ní pé ìṣesí àwọn onímọ̀. ìṣesí àwọn onímọ̀. ẹni tọ́jú tó ṣe bá ti débi àyà kan tí wọ́n fẹ́ sọ ìtumọ̀ rẹ̀. tó bá ti débi àyà kan tí fẹ́ sọ ìtumọ̀ rẹ̀. wo tó sọ wo ní ìsìnjẹ́ àyà ń tó ní ìbátan sí àwọn àyà tó ṣáájú. wọ́n lè fi àyà ẹ̀jẹ̀ tó ní ìbátan sí àwọn àyà tó ṣáájú so àìsí sàlàyé nínú mùkọ́dìmọ̀ tá a ti nípa àwọn tíra tọ́jà tí wọ́n ń sọ ọ́. wọ́n náà ti sàlàyé nípa àwọn tíra tọ́jà tí wọ́n ń sọ̀rọ̀ nípa lórí. ẹ lókè ẹtì ẹ wípé gbogbo tí wọ́n bá sọ náà lèyìn ọgbà. bọ́lá wọlé gbogbo tí wọ́n bá sọ náà lèyìn ọgbà. èyàn wò yé ti ìpèsè tó tọ́ ni tó fojú hàn aya twenty one ọlọ́run kọ́kọ́ ti mú òfin kan wá tọ́jú àṣẹ òun náà ni àkọ́kọ́ àṣẹ tọ́lọ́n dúdú ẹ̀kọ́ mẹ́ẹ̀dẹ́nìyàn sínú Kùránì. nípa àdúgbò bá ń wò ó bọ̀ láti Bákọ́rà. ọlọ́ọ̀bá ni yá ayú aná sọ̀rọ̀gbọ́dọ̀ rọ̀bà kùmù lẹ́bí sálàkà kùn. ara bara ẹ. الله قال يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون ọlọ́run ní ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ ènìyàn. ọlọ́run ní ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ ènìyàn. ẹ máa sin ọlọ́run ọba yín. ẹ máa sin ọlọ́run ọba yín. alẹ́dí sàlákàkún wọ́lẹ́dí nàmí kọ́bìlìkù tó ṣe fún lọ́dà yín àtàwọn tó ṣáájú yín. làálàkún tẹ́sítọ́kù kẹ́lẹ́ bá bẹ̀rù ọlọ́run. kẹ́lẹ́ ní kẹ́lẹ́ ní ìpayà ọlọ́run. eléyìí ní àkọ́kọ́ àkọ́kọ́ àtẹ lọ́dọ̀ ọlọ́run láti ìbẹ̀rẹ̀ sọ́ọ̀tù fàájì àti dídé ilé inú bákọ́rà ilé ní àkọ́kọ́ ìbẹ̀rẹ̀ àti láti láti fún àtàwọn ilé bá kọ́ra. lẹ́yìn ìgbà náà. lẹ́yìn ìgbà náà. ọ̀wá tí òfin kankan mọ́. kò sí òfin kankan mọ́. ọlọ́run kan sọ̀rọ̀ àwọn ọmọ ìsírẹ́lì àti nǹkan mí ìtọ́lọ́run tún sọ. ọlọ́run sọ̀rọ̀ àwọn ọmọ ìsírẹ́lì àtàwọn nǹkan mí ìtọ́lọ́run tún sọ. ibi tó fi wá dé àyà one fifty eight lọ́lọ́run wá sọ̀rọ̀ ibi iná sọ̀fà wàlímọ́rúwátà فمن حج البيت واعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوى خيرا فإن الله شاكر عليم ọlọ́run ní sọ̀fà àti mọ́rùwà. ọlọ́run ní sọ̀fà àti mọ́rùwà. ibẹ̀ ní mọ́kà yẹn. ibẹ̀ ní mọ́kà yẹn. nínú àmì ẹ̀sìn ọlọ́run ni. nínú àmì ẹ̀sìn ọlọ́run tó wà wọ. ẹ yóò tó bá lọ sí ájì àbọ̀lọ sí umra. ẹ yóò tó bá lọ sí ájì àbọ̀lọ sí umra. kò sí ìwọ̀n bí kó ṣe tàwa àbùkù yìí kọ́kọ́ tẹ̀sẹ̀ láàrin méjèèjì. kò sí ìwọ̀n tó bá kọ gbọ́dọ̀ náà tó débi o. ẹ kó yí bolé olúwa. kó yí bolé olúwa. ó fi sàtàfà àti mọ́rùwà. sàtàfà àti mọ́rùwà. ẹ níta fẹ́ ló bẹ́ẹ̀ ni pé ọlọ́run fi rin lẹ́yìn pé àjì ṣíṣe àti umra ṣíṣe ó ti di ntọ́wà nù Islam. níta fẹ́ bẹ̀rẹ̀ láàyè ni pé ọlọ́run ẹ àwọn kan ń kóra sẹ́yìn ń parẹ́ ní àwọn mùsùlùmí. àwọn kan ń kóra sẹ́yìn lọ́pọ̀ lọ́rọ̀ mùsùlùmí. ni wọ́n pé oníbàwọn káàbìrì ṣe máa ṣe é. ìpè oní oní bí àwọn káàbìrì ṣe máa ṣe é. ẹ̀ẹ́ báwọn káàkiri ṣe wá ń sí yẹn àwọn ń sá sẹ́yìn ń pa rẹ̀ ẹ ọlọ́wọ́ aṣọ kókò ṣe ìwọ bí kẹ yí poli olúwa kẹ ẹ ti sáfà sáfà tìmọ́rí wà. ẹ ńgbọ́ ọjọ́ yìí pé táwọn káfíìrì ń ṣe gan ẹ̀sìn ànábì Ibrahim alayhi salatu ni. ẹ ẹ ńgbà ó pé wọn ò mójútó ẹ̀ mọ́ ní ẹ dànù wájú pọ̀ ẹ níbi ayé ọlọ́run wá fi ọ̀rọ̀ àti fún wa. lẹ́yìn ìyún náà ni ọlọ́run bá tún wá bá a sọ̀rọ̀ níbi ayé rọ one and sixty eight. nínú sọ́ọ́tù bákọ́rà náà ọlọ́niyá ayé anáṣù kùlùmí máa fẹ́lẹ́ àrùbí halalan tayyiba wàlá tẹ́tẹ́bìrú kótó wa ti ṣèitán innahu lakum aduwwun mubin. ọlọ́ni ẹ̀yọ́mẹ̀ẹ́dẹ́nìyàn. ọlọ́ni ẹ̀yọ́mẹ̀ẹ́dẹ́nìyàn. ẹ máa jẹ́ lórílẹ̀ àwọn nǹkan tó jẹ́ halal tó jẹ́ ẹ̀tọ́ tó sì dáa ìyẹn tí nǹkan bá wù yín nù halal ní kẹ́ ẹ máa jẹ wàlá tẹ̀tẹ̀bíhù khutuwati shaytan ẹ má ti máa tẹ̀lé ìgbésẹ̀ ìsù. ẹ má ti máa tẹ̀lé ìgbésẹ̀ ìsù. ẹ innahu lakum aduwwun mubin dájúdájú èṣù ọ̀tá yín tó fojú hàn ni. dájúdájú èṣù ọ̀tá yín tó fojú hàn ni èyí túmọ̀ sí wípé èyí túmọ̀ sí wípé àtẹ̀lẹ́ kejì nìyẹn ẹ̀ẹ́ tí ọlọ́run bá fi gbé òfin wá lórí pé kéèyàn má jẹ nǹkan haram ṣùgbọ́n àlàálì ni kò máa jẹ ẹ̀ lẹ́yìn ìgbà náà lọ́lọ́run tó wá mú òfin mi wá ní àyà one seventy two ọsọ ife innama harrama alaykum al-maytata wad-dama wa lahma al-khinziri wa ma uhilla bihi li ghayri Allah faman iturra ghayra ba'din wala 'adin fala ithma alayhi inna Allaha ghafurur rahim ọlọ́run bá sọ pé nítorí ọlọ́run ṣe léèwọ̀ fún yín pé ẹ gbọ́dọ̀ jẹ. òun náà ni òkú ń bẹ́tẹ̀ ẹran ẹran tó kú tí wọn ò ju nídùú ti ṣẹ̀ríà àbí wọn ò tiẹ̀ ju rárá ni wàláhàmù ń zèrè bẹ́ẹ̀ náà ni ẹran ẹlẹ́dẹ̀ gbọ́dọ̀ jẹ́ wà máa wo hélà bìí ìlera eré láàyè àti tí wọ́n ti gbé gbòòrò mọ́ àti wọ́n kó kọ́ ẹlòmí ìyàtọ̀ sọ́lọ̀ ní abí kégbé máa. ìyẹn ibẹ̀ bí wọ́n kó kọ́ mí ìyàtọ̀ sọ́lọ̀ kí wọ́n fi pa á. òfin mi lọ́lọ́run tó mú wá yìí tó tún kà fún wa. lẹ́yìn ìgbà tó wá ka òfin ilé yìí tán ó tún wá mú òfin mi ìwà lẹ́yìn àyà márùn-ún sílé yìí ọlọ́nsọ́pẹ́lẹ́ talibi rọ àǹtí wà lù wùjú hakùn tibala alimashiriki wà alimagoribi wàlàkínà libirọ mani amana bilahi wàlí yọmẹlẹ àkìrì wàlímàlà àyíkàtì wàlíkìtàbì wànàbíyìnà wàhátà limàlà aláhùbìhì dàwìl kúrúbà wàlíyàtàmà wàlímàsáàkì ìnáwàbìnà sẹbi wàsáyìlì náwàfẹ rìkọ́bù. وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون ọlọ́run ní ntọ́jẹ́ dáadáa ṣíṣe. ọlọ́run ní ntọ́jẹ́ dáadáa ṣíṣe o. kìí ṣe pé ní báyà ẹ kọjú oòrùn àbí rẹ̀. kìí ṣe pé ní ẹ kọjú sí àbí rẹ̀. ẹ ṣùgbọ́n kọjá pé bá ti kọ́ wà lórí ìgbàgbọ́ òdodo. ọlọ́run wá ní ti ń jẹ́ dáadáa ṣíṣe. ẹ òun náà ní kéèyàn náà lẹ́yìn tó ní gbàgbọ́ sọ́lọ́run àti ìjọ ọ̀kan yìí àti àwọn màláyíkà àti tírà ọlọ́run àti àwọn ànábì ọlọ́run tó sì ń fún alásùnmọ́ tó ń fún ní tọ́ba lẹ́tọ̀ọ́ sí. ó ti fún alákọ̀ọ́ ní tọ́ba lẹ́tọ̀ọ́ sí. ohun tí bó ti jẹ́ pé òun gan fúnra rẹ̀ ó nífẹ̀ẹ́ owó. òtún bọ̀ gan fúnra rẹ̀ ó nífẹ̀ẹ́ owó. àwọn ọmọ òrukàn àwọn tálákà ó ń fún ẹlẹ́tọ̀ọ́ wọn. ó ń fún ọmọ òrukàn tálákà lẹ́tọ̀ọ́ wọn. ẹ̀ títa fẹ́ ló bẹ̀ ní pé ọlọ́run tó mú òfin wá ń fa ó yìí tó sọ fún wa pé nínú ìgbàgbọ́ òdodo náà torí tí èèyàn tún máa ṣe dáadáa. ìjọba ń fẹ́ sábà ló la parẹ́ pé nínú àlàyé ìgbàgbọ́ òdodo fún wa ó sì tún já mọ̀ pé nínú tí jẹ́ ìgbàgbọ́ òdodo náà tí èèyàn tún máa ṣe dáadáa. ẹ ọ ọ ọ ọ ń fi rinlẹ̀ fún wa pé nínú dáadáa oníkéèyàn onígbàgbọ́ òdodo nínú dáadáa náà ní kéèyàn máa fi dáadáa sí ẹnìkejì náà. ó bẹ̀rẹ̀ sí fún wa pé nínú dáadáa ti ẹni tí kéèyàn onígbàgbọ́ òdodo ó tún bẹ̀rẹ̀ fún abúlé lára sí náà nígbà tí wọ́n tara sọ́mọ láti èjì náà. ẹ lẹ́yìn bàtọ́ lọ́n wá sọ̀rọ̀ yùn tán. lẹ́yìn bàtọ́ lọ́n wá sọ̀rọ̀ yùn tán o. ẹ ayàtọ̀ tẹ̀lé ọlọ́run tún mú òfin mi wà yín dé ẹlẹ́ẹ̀karùn-ún. ayàtọ̀ tẹ̀lé ọlọ́run tún mú òfin mi wà yín dé ẹlẹ́ẹ̀karùn-ún. ọlọ́ni ẹ̀yin olùgbàgbọ́ òdodo ọlọ́run ti ọlọ́run ti ṣe lọ́rùn rẹ̀ lé lórí o ẹ bá fẹ́ gbẹ̀sán pa èèyàn rẹ̀ tí wọ́n pa ó ti bẹ̀ tọ́. ọlọ́run tó máa gbẹ́yìn olùgbàgbọ́ òdodo ọlọ́run ti sòdè kalẹ̀ fún yín o wípé ẹni tó bá fẹ́ gbẹ̀sán nípa èèyàn rẹ̀ tí wọ́n pa ọlọ́run tó ti ẹ̀tọ́ o. ẹ tẹ́lẹ̀ ńgbà tí wọ́n bá pààyàn tẹ́lẹ̀ kan bá pààyàn. nígbà tí ẹnìkan bá pààyàn ń pa àbòsí. tẹ́lẹ̀ kan bá pààyàn ń pa àbòsí. ẹ ẹ ti ń títí wọn bá ká bàǹgbà náà àti àwọn òfin tó ti ṣáájú ẹ òní pé ẹnití wọn pààyàn rẹ ẹnitọ́ bá wù ní ojú sínú fámìlì jẹ́ ẹ̀jẹ̀ pààyàn rẹ̀. ẹnitọ́ bá bá jóbìnrin ni wọn pa olùsọ̀kọ́kùn ìlú wọn pa ń tó nǹkan bá tóbin lọ pa tọ́lá yẹ pé ẹrú ni wọn pa olùsọ̀ ikú ọmọlúwàbí ló wọn gbàdí ń tóun tó wọn pa ẹ̀ ń tiẹ́ ń ṣe tẹ́lẹ̀ nìyẹn ọlọ́run wá ní yá ayú alẹ́bí na àmọ́nu mú pé èyí tẹ́ ní ìgbàgbọ́ òdu òdodo. ọlọ́run ọgbà ẹ̀dá nílà tó òdodo. kùtìbà alaykumul qisasu fil qatla àti ṣe lẹ́tọ̀ fún yín àti ṣe lọ́rùn yẹn lé lórí pé ẹ lè gbẹ̀san nípa ẹni tí wọ́n bá pa. àti ṣe fún yín àti yẹn wọ́n ní pé láti lè gbẹ̀san nípa ẹni tó bá pa o. ìyẹn ni pé ẹni tó bá pààyàn òun náà ni ẹ pa o. ìyẹn ni pé ẹni tó bá pààyàn náà ni ẹ pa o. al-hurru bil tọmọlúwàbí bá pààyàn ẹ pa á wàlẹ̀ abudu bẹ̀lẹ̀ abudi tẹ́rù bá pààyàn tọ́ba pa ẹrú ẹ̀pa ẹrú ọ̀hún bí. tẹ́rù bá pa ẹrú ẹrú náà ni ẹ̀pa jọ. wàlẹ̀ ń ta abẹ́lẹ̀ ń ta tóbi bá pa obìnrin obìnrin náà ni ẹ̀pa. tóbi bá pa obìnrin náà ni ẹ̀pa o. ẹ̀pa mọ́ ní ọ̀fíà lárú mi ní àfi ìṣe ohun àìwá mà ẹ̀ntì ẹ̀ bá wà sàmójúkò fún ìgbà ẹ̀ mọ́jọ kò méjì àwọn ẹ̀ mọ́ jà pa ẹ̀ntọ́ pa ẹ̀ntọ́ pa ẹ̀ntọ́ pẹ̀ ní wa tọ́wọ́ wá rẹ̀ sọ̀rọ̀ owó lọ sàmójúkọ̀ òun pé mẹ́kùnrin tó kọ̀ kò ti méjì àwọn sàmójúkọ̀ kan bá pọ̀ ní àwọn. ẹ tọ́wọ́ aṣọ yìí pé owó ẹ̀jẹ̀ ló wọ́n gbà sáǹtò ní bíyà. tọ́wọ́ aṣọ owó ẹ̀jẹ̀ ló wọ́n gbà sáǹtò ní bíyà. ọlọ́run wá sọ pé fásitì bá òun bẹ́ẹ̀ máa rú ẹ ẹ wá máa sin bíyà yẹn lọ́nà tó gbà dáa ni o. ẹ má jẹ́ wá jẹ́ pé ẹ wàá gbé ga kọjá ńsọ́lọ́ ńlá alẹ̀ fún yín. ẹ má gbé ga kọjá ńsọ́lọ́ ńlá alẹ̀ fún yín o. ẹ má jẹ́ ìsìn ọjọ́ ìfẹ́ ntí máa tán ẹ ẹ ń tọ́ pààyàn àti fámìlì rẹ̀ àwọn tó kàn nù. ẹ àwọn ni wọ́n bá tán. ẹ ẹ wá jẹ́ ọjọ́ tó bí ń béèrè tẹ́ máa béèrè fún kọjọ́ náà tó gbà dá. wá dá ó ní ilẹ̀ ìfẹ́ sáà nì tọ́ba ti jẹ́ pé ẹ̀yin tí ẹ̀yin tí ẹ fẹ́ díyà náà ẹjọ́ jẹ́ pé ọ̀nà tẹ́ gbà tán ọ̀nà tó gbà dáa ni. ẹ má lọ lára débi pé wọ́n wàá máa fòrò wọ́n máa dààmú lẹ́yìn ìgbà tí wọ́n tún ti yọ̀ǹda pé wọ́n mọ̀ pé yẹn yín mọ́ ọlọ́ni dáàlì kàtàkùbí omi rọ̀bì kò ń wara mọ́ ọlọ́ni kíkú yẹ́lẹ̀ lè jẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba yín àti àánú. àti sẹ̀rí àtọ́lọ́run ti ìbò sínú sẹ̀rí àwọn tó ti ṣáájú tẹ́lẹ̀. ẹ̀sọ́ bá ti fa àyàn wọ́n fa náà ni. kò sí wípé ká sọ pé à ń sanwó ẹ̀jẹ̀ kan ká sílẹ̀ nínú ẹ̀sìn tí wọ́n ẹ̀ ìtọ́lọ̀ ń ṣe yìí ó ṣe nínú Islam ni. ìtọ́lọ̀ ń ṣe yìí ó ṣe fún Islam ni. ẹ Ọlọ́run wa sọ pé family ìkadà bàdàdà àlìkà ẹni tó bá kọjá àlà lẹ́yìn ìgbà náà. ẹ bá wá kọjá àlà lẹ́yìn ìgbà náà. kọ́lá wa àti àdùnnú àlì ìyá ẹlẹ́ta ilé ìròyìn ọmọ ọbẹ̀ fún lọ́dọ̀ Ọlọ́run. ìyá ẹlẹ́ta ilé ìròyìn ọmọ ọbẹ̀ fún lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run ẹ ìsẹ̀mí ń bẹ fún yín níbi kẹ́ ẹ máa bẹ̀ fún ẹni tí ẹ bá ti lọ́sẹ̀ nù àwọn èèyàn yín. ọlọ́run ní sẹ̀mí ń bẹ fún yín nípa pípẹ́ ẹ máa bẹ̀ fún nípa àwọn èèyàn tó bá ti lọ́sẹ̀ nù. ẹ̀yin tẹ́ ẹ bá nílò àtẹ́ ẹ̀rọ sí dáadáa. ẹ̀yin tẹ́ ẹ bá nílò àtẹ́ ẹ̀rọ sí dáadáa. nígbà tẹ́nìkan bá pa ẹnìkan a fi mọ̀ yìí pé nígbà tá a bá pa òun náà di ẹlòmíì náà pọ̀ gbọ́ ibi tó náà bá pa yàn wọ́n mọ̀ pa òun ni. ẹ ẹ kò tẹ́lẹ̀ tó bá pa ẹnìkan náà mi lè pa ẹlòmíì náà lè lọ́dún tó bá mọ̀ tó pa yàn ẹ̀rẹ́ ìpàdé ó ti kú dúdú. màgá sọ pé ẹ̀ ń tọ́ pa kọ́lọ ẹ̀wọ̀n gbére ọlọ́rẹ́ ń sọ́kọ́ fọ́mọ rẹ̀ wọ́n gbére. ẹ nígbà ìjọba mi ìbá tó wá dé ó lè fi gbogbo ẹlẹ́wọ̀n lẹ̀. ìjọba mi ìbá dé ọlọ́wọ́ àwọn tó wá lẹ̀. irú òfin bá wọn ọ̀dà. irú òfin bá wọn ọ̀dà o. àti tó ọlọ́run bá tó sagbára pé èèyàn rẹ̀ ní òṣèlú. àgbà tó ọlọ́run bá sagbára pé èèyàn ní òṣèlú. fún èèyàn rẹ̀ kan ní òṣèlú. fún èèyàn rẹ̀ ní òṣèlú. ẹ yọọba di wípé wọn ó túlẹ̀. yọọba di wípé wọn ó túlẹ̀ o. àtikọ́ bẹ́ẹ̀ ń bẹ̀ lọ ẹ ọlọ́wà ni wọ́n lákùn fílíkì sọ́ọ̀sì háyà tùyà olèlè àlébà ìtẹ̀mí dáadáa ń bẹ fún yín ní àwùjọ tó bá jẹ́ pé ẹ ń pààyàn ẹ̀ ń pa á ìfẹ̀mí dáadáa ń bẹ fún nínú àwùjọ o wọ́n ti fẹ́ tó bá fààyàn ń pa o. ẹ̀fẹ́ náà ni ẹni tó bá ti pé ó gbé èèyàn ní oríkì ara kan irú oríkì ohun tó gbé ohun lèyìn ògì lára tiẹ̀ náà. lọ́sàn-án náà ẹ̀sẹ̀ gbé èèyàn ní oríkì inú ara kan irú oríkì tó náà ké ní oríkì inú ara tiẹ̀ náà. lẹ́yìn ìgbà tí tó ń tè bá ti san tí ọ̀bá yíwọ́ kó tó wá mẹ́mí ẹ̀ lọ ni o. nígbà tí tó ń tè bá san tí ọ̀ yíwọ́ ìrìbíyàn mẹ́mí ẹ̀ lọ. lọ́tọ́ bá tó bá lè yíwọ́ tó mẹ́mí ẹ̀ tó fi séun ló jẹ́kẹ́ mi rẹ̀ ọ̀bọ tí o ti pé nǹkan mi tún fún un. ọlọ́wọ́ á òkú tó ń mú wáyé láàlá tó ń tẹ́tẹ́kù kẹ́lẹ́bà bẹ̀rù ọlọ́run ni o. ẹ lẹ́yìn pàtó lọ́wọ́ wá sọ ilé ìtàn ní àyà one seventy eight àti one seventy nine. ẹ ọlọ́run tó wá kété tọ́lọ́run sọ tán lọ́lọ́run ọlọ́run tó wá mú àyà ẹ ní one eighty sí one eighty two ọlọ́wọ́ bá sọ yìí pé kùtìbà alẹ́ tó ń bìbà àgọ́ra àdàkùn lèmọ́tù ìtara kọ́kẹ́yìrà ni ìwádìí yíyàtọ̀ ni ìwádìí ni wàlẹ́ akọ̀rọ̀bí nàbí màrúfì hakọ̀ni alálùmọ́tẹ́kì faman bàdàlàwù bàdàmà sàmìcàwù fàyínàmà ìgbìmọ̀ wàlẹ́ lẹ́dí nà yóò bàdìlúnà iná lọ́hà sàmìcùn àlẹ́ yìí. فمن خاف من موص جنفا أو إثما فأصلح بينهم فلا إثم عليه إن الله غفور رحيم ọlọ́run sọ pé kò tí bá àlẹ́ ìkún ọlọ́run ti sí lọ́rùn àyàn lórí lórí. ọlọ́run ọlọ́run ti sí lọ́rùn àyàn lórí lórí o. ẹ kò tí bá tó lóun bẹ́ẹ̀ náà lójú níbi yá ayú alẹ́ ní náà àmọ́ kò tí bá àlẹ́ sí àmọ́ iná àlọ́lọ́ ń dùn gbàtọ́ ló ń ṣe àwẹ̀ lọ́rùn àyàn. olóògùn tí gbàtọ́ ló ń bẹ náà ló ló ń gbàtọ́ ló ń ṣe àwẹ̀ lọ́rùn àyàn o. ọlọ́ni kutiba alaykum idha hadara ahadakum al-maut ọlọ́run bá ti ṣe lọ́rùn àyàn lórí lórí nígbà tí ikú bá dé wá bá ẹnìkan nù yín. ọlọ́run ti lọ́rùn àyàn lórí o nígbà tí ikú bá wá dé bẹ́ẹ̀ nìkan nù yín o. ìyẹn pé tọ́ ìyẹn tó bá dé àmì ikú. ẹ tó ti rí pé ọ̀rọ̀ àmì ẹni ti ní ọlọ́jọ́ ti ń dé. yóò ká sí wò pé ọlọ́jọ́ ti ń dé o. ẹ kìí ti pé gba mọ̀láìkà bá wá dé o. èdè tí mọ̀láìkà bá dé. tí mọ̀láìkà bá dé kò ní lè sọ̀rọ̀ kankan mọ́. mọ̀láìkà bá dé kò ní lè fi kankan mọ́. ẹ̀rù jẹ̀jẹ̀ kí ọmọ rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ kọ̀rọ̀ lẹ́ẹ̀mọ́ gbọ́ lẹ́nu. ẹ̀rù jẹ̀jẹ̀ ẹ̀ torí ẹ̀ ló jẹ́ pé ẹ̀ ń bá wà mí ẹnìkan bá ti ń kọ́ kàá mú kọ́tà máa sọ fún pé la ilaha illallah ìdí kọ́ máa wí fún un èdè kọ́ sọ fún pé máa sọ pé la ilaha má sọ pé ó ìwọ ni ọmọ wù kó fi gbọ́. nítorí pé bá wà sí sẹ́yìn ń kọ́ kàá ìwọ náà ṣe ẹni tí ń bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ tó bẹ́ẹ̀ fi ọmọ lóko la ilaha illallah náà wà sí pé ẹni tó ń rọ̀ àkókò yìí máa wí gbólóyìn. ẹ̀ẹ́dì torí pé tọ́ ẹ nítorí ìbẹ̀rù tó wà wájú ẹ̀ àti ntí rí ètí lè ti ti lẹ́nu ipò wọn òwe ẹ ìwọ wàá rò kó di kèmè ilé ikú mi tí èyí ṣe kó kèmè ilé tó kú. ẹ ṣe pé ìyẹn ìtọ́kẹlẹ̀ ní pé wàhálà wàhálà tọ́ba tọ́wà wájú ẹ̀ ni ìyọ́ kàn máa sọ pé láàyè ìlàlá ìyọ́ wa ti sùúrù tọ́lọ́mbà fẹ́ dáa tọ́ba rú dáadáa rò yóò rí wí ọlọ́ni ẹni tó bá ti yí pé o ti rán mi pé ibi ti bẹ́ẹ̀ dé ẹ̀ ń sára kankan yẹ̀rọ ni tọ́ba ti dúkìá tọ́pọ̀ lẹ̀ ẹ alikẹ́rù bẹ̀ yẹn títí àtọ́kọ̀ ní jẹ́ bẹ́ẹ̀. ẹ alimalu likẹ́lí yẹn. ẹ ẹ ó ti wà ń kúrọ́ bùlà àdìyàtì náà. wàyí náà lè bẹ̀lẹ̀ kẹ́yẹ̀ rí láṣẹ ṣe ọmọ ẹ̀ ọmọ ẹ̀ dé ènìyàn ó kúndùn owó rẹ̀ pẹ̀tẹ́ pọ̀. ọmọ ẹ̀ dé ènìyàn ó fẹ́ràn ẹ tọ́ba ti ní díẹ̀ yóò tún mẹ́bọ̀ òtún ní kiri. ẹ tọ́ba fi ọlọ́run sọ yìí pé tọ́ba jẹ́ kó fi owó rẹpẹtẹ lẹ̀. ọlọ́run ní ọ̀ràn àyàn ni aliwasi yàtúlé ni wà á nílé ni wà á kọ̀rọ̀ bí nàbí máa wù pé á kọ̀ mí alálùmọ́ sẹ́fì. kọ́yà aṣọ àtọ́lẹ̀ nípa òbí rẹ̀ méjèèjì nu dúkìá wọn kọ́mọ tí ó fún wọn bẹ́ẹ̀ náà ni àwọn alásùnmọ́ rẹ̀ kọ́mọ tí ó fún wọn. nígbà yẹn yàtọ̀ àtọ́lẹ̀ nípa àwọn òbí rẹ̀ ọmọ tí yóò tún wọn bákan náà làwọn aláṣọmọ rẹ ọmọ tí wọn fún wọn. ẹ àwọn mọ̀lẹ́bí ẹ ọmọ tí ó fún wọn ọlọ́run ní ilé ìhápọ̀ ní alálùmọ̀ tẹ̀sí ọjọ́ ojúṣe báwọn tí wọn bá bẹ̀rù ọlọ́run. ẹ ayé ilé ìtiwájú kọ́ lóun tó sọ ayé òkun kalẹ̀ ní o. ayé ilé ìtiwájú ayé àkọ́lọ́ ọlọ́run sọ ilé ìkótó sọ àyà ògbó kalẹ̀. ọlọ́run sọ àyà ìkótó sọ àyà ògbó kalẹ̀. nígbàtà àyà ògbó ti sọ kalẹ̀ ìwàsí yà sísọ àsọ ọlẹ pé nǹkan jọrọ yẹn láti mú ń dúkẹ́ yẹn fẹ́ nìkan kì í sọ̀rọ̀ yẹn mọ́. lẹ́yìn àti àyà ògbó sọ kalẹ̀ àyà tí yòó ṣe wà sí àfẹ́ nìkan kò sọ̀rọ̀ yẹn lọ́wọ́. ẹ ṣùgbọ́n o ẹ tí ọba ti dogun èèyàn gbọ́dọ̀ ẹ kálẹ̀tọ̀ tó kú èèyàn èèyàn gbọ́dọ̀ tọ́ba wa kọ̀ tọ́ba wa sọ kalẹ̀ ajẹ́pẹ́ ọ wà nínú àwọn ọ̀rọ̀ tí ò ní orípa kankan nínú sẹ̀ríà. ẹ̀wọ̀n ò ní mú lò. ṣùgbọ́n gbogbo àwọn tí ó jogún tí ọba sọ́mi ké nu wọn. lẹ́nu wọn bá kò yí pé kò burú ẹjẹ́ ni a fún kò yí náà ẹjẹ́ a fún. ajẹ́ tí àwọn ọmọ tọrẹ kì í tẹ́ntó kú lọ́tọrẹ. ajẹ́ pé àwọn tí ẹnu wọn kò lórí ẹ̀hún ní ọtọrẹ kì í ti pé ẹ̀ẹ́ntó kú lọ́tọrẹ. ọ̀rọ̀ adé wọ̀ bí yìí. lọ́ọ̀ bí kì í tọ́ bá wà nù wọn. wọn wọn ò gbọ́dọ̀ bá divide wọn ò gbọ́dọ̀ bá fake division kí tí fi dàgbà o. wọn ò gbọ́dọ̀ mú nú tí a tiẹ̀ o. ó ti bàtọ̀ bá bàlágà tó ti mú owó náà tọmọ ti ń jówó. tọ́ba yọ̀ǹda ibi ẹ̀ǹkẹ́ ń sàdọ́ lẹ́hìn fún kí tó jẹ́ náà ti tún nínú ogún tó kẹ́ mú fẹ́ ìgbà náà lẹ́tọ̀ọ́ mú nínú dúkìá rẹ̀. ọlọ́wọ́ aṣọ pípa máa ń bá dáláwo bá dàmọ́ sẹ́mi àwù ẹ̀ ń bá jírò àsọ́ọ́lẹ̀ tó kù sọ lẹ́yìn ìgbà tó ti gbọ́ bó ṣe sọ. ẹ ń bá jírò àsọ́ọ́lẹ̀ tí ó tó yorùbá dé lóhùn náà ajẹ́tí ẹ̀sẹ̀ rẹ̀ wà lórí àwọn tí wọ́n jírò rẹ̀ àjọṣepọ̀ ẹsẹ̀ rẹ̀ ọwọ́ lórí àwọn tó wọ́n jùlọ rẹ̀. inna Allaha sami'un alim ọlọ́run gbọ́ gbogbo tí kálukú ń sọ ó sì nímọ̀ tí gbogbo tí kálukú ń ṣe. ọlọ́run gbọ́ gbogbo tí kálukú ń sọ ó sì nímọ̀ tí gbogbo tí kálukú ń ṣe. ọlọ́run wá sọ ipe famani káfà mi mú sí ń bá ń bẹ̀rù lọ́dọ̀ ẹ̀ tí ó ibi ó ṣeé ṣe kọ́mọ́sọ àtọ́lẹ̀ dáadáa kọ́ sẹ́rùkù ní òdodo kó fún yẹn ní tí ọ̀lẹ́tọ̀ sí. ẹ bá wá ń gbèrò nípa ìlú àtọ́lẹ̀ nípa bá tó fílẹ̀ wọ́n lè wá fún àwọn èèyàn ní tọ́lẹ̀ tó fún ọlẹ́tọ̀. ẹ ṣe bá jẹ́ pé ó ń bẹ̀rù nípa ẹ̀ tọ́sọ àtọ́lẹ̀ yẹn. ẹ ti ń bẹ̀rù nípa ẹ̀ tọ́sọ àtọ́lẹ̀ yẹn. òkú bẹ̀rù gbá nígbà tó fẹ́ sọ àsọ́ọ́dẹ yìí títí ti pé yọ wá sábò sí. wọn ò fẹ́ràn gba lórí àtọ́gbà ìfọ́sẹ̀sẹ̀ tó bá ní yọ sábò sí o. nígbà òbí mọ méjì tó wá ní wọn fẹ́ nìkan kan tí wọ́n fẹ́ nìkan lé tó kéré sẹ́ni kejì. àbí nínú fámìlì rẹ ni àbí nínú ìyàwó rẹ kan ni ó ní nǹkan kan ni wọ́n fún yàtọ̀ sítáwọn yòókù. àbí nínú fámìlì rẹ ni ìyàwó rẹ kan ni wọ́n fún yàtọ̀ sítáwọn yòókù. ẹ tí bá ń bẹ̀rù kó lè tẹ́ríkò bí òdodo. tí bá ń bẹ̀rù kó lè tẹ́ríkò bí òdodo. àbí ó lè ìjọba ìjọba kan lè ó lè mẹ́sẹ̀ lọ́wọ́. àbí ìjọba kan lè lè mẹ́sẹ̀ dání. fàákìlá aṣáláhà báyìí náà wọn tọ́wọ́ àtàtúndé láàrin wọn tó lu òfin ọlọ́run láàrin wọn nígbà ètè yẹn máa ń mú sẹ́ níbi wà sí yàrá yìí ètè yẹn mú sẹ́nu wà sí yàrá yìí. tọ́wọ́ àtàtúndé láàrin wọn ẹgbẹ́ ìta lè mú sẹ́nu wà sí yàrá yìí ẹgbẹ́ ìta lè mú sẹ́nu wà sí yàrá yìí. ṣàtúnṣe rẹ̀ ní tí ó fi bàtọ̀ lọ́hùn mu kò tẹ́tẹ̀ fún. ọ̀sẹ̀ tẹ́fẹ́ tó fi yí wà sí yà yóò ti wọ́n ṣàtúnṣe fún wà sí yà. ìnáwó dájọ́ ọlọ́run ọba ọba aláforíjì ni aláàánú sì ni. dájọ́ ọlọ́run ọba aláforíjì ni ọba aláàánú sì ni. ẹ nígbà tó lọ ń wá sọ́sọ àwọn òfin tọ́jẹ́ ìpele mẹ́fà. nígbà tó lọ ń sọ àwọn òfin tọ́jẹ́ ìpele mẹ́fà. ó sì jẹ́ pé àwọn mọ́mí tẹ́ ń wà mọ́dínà náà ló ẹ̀ kọ́. ọ̀tọ̀ ọ̀tọ̀ wa fi kún òfin yẹn ibi ya àyíwá lẹ́bí náà á mọ̀nù kùtìbà alẹ́ ikú mu síyá mùtàmá kùtìbà làálà fún ọ̀ṣọ́kù ipe ẹ̀yin ẹ̀yin tẹ́ nígbàgbọ́ òdodo. ọlọ́run nígbà yìí tẹ́ nígbàgbọ́ òdodo. ẹ̀sùn ti bá alẹ́ ikú mu síyáàmù ọlọ́run ọba ó ti fi àwẹ̀ gbígbà lọ́rùn àyàn fún yín o. ọlọ́run ọba ti fi àwẹ̀ gbígbà lọ́rùn àyàn fún yín o. àmọ́ kutiba alẹ́ lẹ́bí iná mi ń kọ́ ti fi àwẹ̀ gbígbà lọ́rùn àyàn lórí àwọn tó ṣáájú ní. ẹ bọ́lọ̀ ti fi àwẹ̀ gbígbà lọ́rùn àyàn lórí àwọn tó ṣáájú ní. làálà tó ń tàtàkùn kẹ́lẹ́bà ní ìfàyà ọlọ́run ni. ìbámu alákọ̀ọ́kọ́ nìyẹn láàrin àyà yìí sí àwọn ìlú ìbámu àyà yẹn lọ láàrin àyà sí àwọn àyà tó ẹ ọbẹ̀ nínú àwọn onímọ̀ tó rẹ pé ìbámu rẹ̀ náà ń bẹ níbi tọ́lọ́mọ bá sọ kán yìí níbi àyà tó ṣáájú àyà yìí náà. àwọn lọ́nà àwọn ìṣòro sọ pé ìbámu Ọwọ́ ni inna Allaha ghafurur rahim. Ọlọ́run parí ẹ̀ yìí pé dájúdájú ọlọ́run ọba aláforíjì ni o, aláàánú ni ọlọ́wọ́ akọ̀lẹ́ ayé àyè fún mi pé lọ́lọ́yọ̀ ọlọ́wọ́ bá aláforí tètè yọ láàánú. àti àti ntọ́kẹ̀lẹ́ yín eléyìí náà ní tí máa dédé ní ọlẹ́dùn káforí fi ọlọ́run àtàánú ọlọ́run àti sàánú láàrin àwọn èèyàn. àbẹ́ ìwà àtàtọ́ mi lélẹ̀ náà ti pé ìtọ́lẹ́tọ̀ ti lẹ́tọ̀ sí lẹ́yìn náà ni pé tí máa ń wọ ọlọ́run bá ti àforíjì fún yàn tí máa jẹ́jẹ́ yọ láàánú máa ti láàánú yàn yóò sì tún jẹ́ ife ìlú ẹ̀ náà lè máa sàmójúkù yóò tún máa lè láàánú àwọn ẹ̀dá. lóṣù tó lè fẹ́ ìyẹn náà jẹ́ jẹ́jẹ́ bọ́ọ̀ náà máa jẹ́ jọ́ọ̀dá mọ̀lú ẹ òun náà lọ̀rọ̀ àwẹ̀ kéèyàn bá wò dáadáa. òun náà ní ọ̀rọ̀ àwẹ̀ kéèyàn bá wò dáadáa. ẹ ẹ ẹ̀rí tiwa ní Kùránì lórí iṣẹ́ ọlọ́wọ́n bá iná burú ìsìn aláwẹ̀ ni.

Bukhari. oní tí Ramadan bá ti dé fún ti hajj abuwaabu rahma ọlọ́run bó sì ojú ọ̀nà oríṣiríṣi àánú rẹ̀ yóò sílẹ̀ bá wọ̀ ẹ̀dá. ìjọba ẹgbẹ́ fún ti hajj abuwaabu sama ọlọ́run bó sì ojú ọ̀nà oríṣiríṣi bẹ́ẹ̀ sama. ìwáyà kan sọ pé fún ti hajj abuwaabu lè jẹun àwọn ojú ọ̀nà àlìjẹun náà ọlọ́run bó sílẹ̀. ìwáyà kan sọ pé àwọn ojú ọ̀nà àlìjẹun náà ọlọ́run bó bẹ́ẹ̀ náà ti nígbà téèyàn bá ti pe bí mọ́nú yóò ti ní ẹ̀sìrẹ́sì nípa bí ebi ṣe máa ń hàyàn ní mà. ìjọ ẹnìkan bá jí oúnjẹ rẹ jẹ àmójúwò rẹ sọlọ ọjọra oúnjẹ tún ní ẹ̀dá fún ebi lọ́pàá òun wọn ò lè rántí ká ebi àmọ́ ebi mọ̀ lágbára ń tò sọ. báyìí náà ti ní bí ẹnìkan bá náwó sí ọ ẹgbẹ́ abẹ́ ẹ̀dá mọ́ ẹkún ní tó wọ́n jẹun ó lè rántí ká pẹ̀lú àwẹ̀ tí wọn náà máa ń gbà ọyẹ kéèyàn láàánú ẹni. bákan náà ni yóò rà ní jọ́dá nìkan náà bá jọwọ́ ti fẹ́ dákun abẹ́tí máa ń fa òun olóore ni aláàánú ni tọ́ba mu náà ni pé yá ayú alẹ́bí na àmọ́nù kutiba aleikum siyamu kama kutiba alẹ́bí na lè kọ́ ẹ̀ẹ́. Eh, ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin lẹ́yìn ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹta náà ni mùnà sábà láàrin àyà ìdáhùn tó táájú ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin ó náà ni pé gbólóhùn yá ayọ́ ẹlẹ́dí náà àmọ̀nù kì í sáàyè yìí nìkan ló ti wá nù Kùránì. ẹ nínú Suratul Baqara òní ẹlẹ́ẹ̀karùn-ún yá ayọ́ ẹlẹ́dí náà àmọ̀nù ti bẹ́ẹ̀ nù Kùránì ó jẹ́ eighty ẹ àwọn míì lè fẹ́ àwọn míì lè fi wọ́n lè pe náìtì nítorí gbọ́dọ̀ ọlọ́run sọ pé kúlẹ̀ yá ibadiya alladhina asrafu ala anfusihim la taqnatu min rahmatillah inna Allaha yaghfiru dhunuba jami'a ọlọ́run sọ fún àwọn múmìnì òdodo sọ pé yá ibadiya alladhina asrafu ala anfusihim ẹ̀yin ẹrú sí èmi ọlọ́run tẹ́ ẹ ti pàtẹ́jù nípa ẹ̀ṣẹ̀. ẹ̀yin ẹrú sí èmi ọlọ́run tẹ́ ẹ ti pàtẹ́jù nípa ẹ̀ṣẹ̀. tẹ́ ẹ ti dọ́pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀. tẹ́ ẹ ti dọ́pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ ẹ má jákàn kúrò níbi àánú ọlọ́run. ẹ má jákàn kúrò níbi àánú ọlọ́run. inna Allaha yaghfiru dhunuba jami'a ọlọ́run ọba máa sàmójúkò gbogbo ẹ̀ṣẹ̀ pátá. ọlọ́run máa sàmójúkò gbogbo ẹ̀ṣẹ̀ pátá. lókù àti yẹn bá ti wà lórí ìtẹ̀mí tí ò ti pọ̀ káàbù. lórí ìgbà tí yẹn bá wà lórí ìtẹ̀mí tí ò ti pọ̀ káàbù. kódà kó tẹ́kọ́ ló ṣe tó tú bá kú wá ba lẹ́yìn tó tú bá tán lójú ẹsẹ̀ ọ̀rọ̀ ayé kírun kọ̀ọ̀rọ̀ ayé yọ tàtà bẹ́ẹ̀ náà sì ni kọ̀ọ̀rọ̀ ayé gbà wẹ̀ ọkọlọ ń fa nìyẹn ọdúnmọ́tò ní lọ àlùjọ́nà nìyẹn ọdọmọ àlùjọ́nà nìyẹn ṣùgbọ́n gbọ́dọ̀ yá ayé ọ̀lẹ́bí náà á mọ̀nú gan nu Qur'an. gbọ́dọ̀ yá ayé ọ̀lẹ́bí náà á mọ̀nú Qur'an afawo abubakar jaabiri jazairi tó ṣe minhajul muslim minhajul muslim ẹ ọkọ eh, gbogbo àwọn yà yọ lẹbi náà amọlù ọkọ jọ sínú tírà rẹ̀. ọwọ́ àfin ni nidaatu rahman li ibadi ilmuminin ẹ eh, àwọn míì kọ àkọlé pé nidaatu rahman li ahli iman ìpè tọ́lọ́ ń pe àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo. ìpè tọ́lọ́ ń pe àwọn olùgbàgbọ́ òdodo. ẹ nínú nínú Quran. ọwọ́ àtọ́pá gbogbo ẹ̀ ó sì ṣàlàyé rẹ̀ lọ́kọ̀ọ̀kan. ọ̀tọ́pá gbogbo ẹ̀ ó ṣàlàyé lọ́kọ̀ọ̀kan. ẹ bá lè rí kíra ọ̀dà ọ̀rà ọ̀dà àbẹ̀yàn máa lò ní mọ́sálásí. ọjọ́ bí yàrá yọ lẹ́bí náà àmọ́ nǹkan ọ̀gá èèyàn máa fi ṣe dárúṣù fáwọn èèyàn. bó o ti rí nù náà rà tí wọn náà bá ti ń wò ó lọ nínú Quran ó gbé tẹ̀síìsì lọ ọba ti ń tukàn lónìí ó tún mi lọ́la tó tó lè parí ẹ̀ ẹ̀kọ́ lọ́wọ́ ayé ayọ́ alẹ́dí náà àmọ̀nù ìpèpè yẹn ìpèpè àánú ni ẹdígbẹ́ yín ẹsẹ̀ nígbàgbọ́ òdodo mo fẹ́ ṣàánú yín ó sì jẹ́ ìpèpè àpọ́nlé ẹ pé ẹ̀yin tẹ́ ní ìgbàgbọ́ òdodo ẹni àpọ́nlé ni yín ó sì jẹ́ ó sì ń ṣàfihàn pé ọlọ́run ni àwọn múmi ní òdodo lójú ọjọ́ pé ń bọ̀ fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ fún wọn ọkọ̀ pè wọ́n pẹ̀lú ìròyìn tó dáa tí wọ́n ní lára ìpèpè yẹn bákan náà ó sì túmọ̀ sí ọlọ́run náà ti gbà yìí pé mọ́mìnì ni àwọn sàádà nàbì wà sálọ̀ láàrin ẹni yóò ti bá ń sọ̀tọ̀ púpọ̀ nípa àwọn sàádà nàbì wà sálọ̀ láàrin ọ̀sálà irú ẹni bẹ́ẹ̀ yọ kàn níyàn wájú ọlọ́run ànábì wa sallallahu alayhi wa sallam wọ́n sọ wípé látàkó gbo asáàbì ẹ gbọ́dọ̀ gbó àwọn sàábẹ̀ mi o. ọwọ́ ńlá mọ́fọ́lọ́mbúra lọ́wọ́ anfaka ahadukun mikla uhudi zahaba ma balaga mudda ahadin wala nasifahu kẹ́nìkan nù yín tọ́ba náwó lórí ẹ̀sìn tó pọ̀ tọ́náwó tó pọ̀ lórí ẹ̀sìn tọ́jà pé góòdì lọ́nà ọmọ òrukàn yín fún tiẹ̀ ẹ̀ẹ́dọ́jẹ́ ẹ̀ẹ́dọ́jẹ́ ẹ̀ẹ́dálákà ó fún tiẹ̀ ẹ̀ẹ́dọ́ni di ẹ̀fọ́ ó fún tiẹ̀ ẹ̀ẹ́dọ́kó ó fún tiẹ̀ ó ní wọ́n máa gbẹ́kànga káàkiri ó ní wọ́n máa kọ́mọ́tàlásí káàkiri gbogbo ní ẹ bá ti ní tiẹ̀. tó òdìsọ wa nà ọ àdàgbẹ bí òkè wúdù ti bẹ o òkè di rẹ̀ kọjá ètò tó ń kó òṣìṣẹ́ ọlọ́run nípa wà máa bálaga mo da ahadihim mudu tí kọ̀ọ̀kan wọn tí a bá ná sójú ọ̀nà òkè tọ́dà bí òkè òkò tó. wọ́n là nà sí ifá òkúta kò dé ìdajì múdù tìrú wọn bá ná sójú ọ̀nà gan ìgbà tẹ́lẹ̀ kankan ò tí ìgbà islam làwọn ti bẹ̀rẹ̀ ìgbà tí wọ́n fi wọ́n ti yẹ̀yẹ́ lórí ti ilé yẹn kó ti ẹ̀ tó oríṣiríṣi wọ́n fún ànábì wọn sallallahu alaihi wasallam sọ́jà tó gbogbo tó bá nílà àká ìfọ̀gbọ́dọ̀ yìí pé pẹ̀lú bó ti tẹ ń sìn yìí ọ̀yẹ́ tí ròyìn ọ̀yẹ́ tí ròyìn yóò wà lára rẹ̀ gbogbo bá nílà àká yìí yọ ọmọ tó àwọn ròyìn táwọn ń ẹ ọ̀yẹ́ kó lára òṣìṣẹ́ bí wọ́n ti ròyìn láìda náà ní ròyìn àwọn tàbí ẹ̀ náà láìda. wọ́n lé wọn kó mọ́kà wọn tó lọ bá wọn Mẹdínà jẹ́ sá lọ. kó wá ní ìwọ lẹ́yìn ìgbà Islam ti dọ̀bẹ̀. wọ́n wá ní ẹ̀yìn ìwọ tó ti di rọrùn lọ́nà ti pé oríṣiríṣi àwọn èèyàn tó ti máa fẹ́rù sí. nílùú wa tí òwa fẹ́ ná dójú ọ̀nà tọ́lọ́ kí wàá dáa gbé àwọn ẹni àkọ́kọ́. báyọ̀ pé torí ìgbàgbọ́ wọn tó dúró ń gbà náà kí náà ní ìgbàgbọ́ tiwa ìkẹyìn. sí túmọ̀ sí wípé agbọ̀dọ̀gbọ́ àwọn sàbí ànábi sallallahu alaihi wasallam ọlọ́run tó wọ́n fi yá ayé wa lẹ́ni na amanu àwọn lẹ́ni àkọ́kọ́ tó kọ́ kó bẹ̀ ọlọ́run ti di rẹ̀ lẹ́kẹ́ wọ́n ní ìgbàgbọ́ òdodo ìmọ̀ ní táwọn ṣíyà ń ṣe àwọn tí wọn kọjá lànà wọn ẹ wò ní nǹkan méjì wájú kí wọn máa bú ẹ̀sùn oṣù sọ́pá àjọ sẹ́sì náà ni ẹ̀ka ya sọ́ra fún wọn o ẹ̀yìn wọn láéláé kí wọ́n sọ wọn mọ ní Abubakiri lóko lóko àléfà alákọ̀ọ́kọ́ ọlọ́nkọ́ bọ̀rùn pẹ́ wọ́n máa sá fún ni wọ́n tiẹ̀ ní ọjọ́ ọ̀tọ̀ tí wọ́n máa fi àìsà àti yẹ̀yẹ́ sọ́dí aláwa ni a yẹ máa fi ṣe bí ọdún. wọ́n wà wọ́n wà mú ẹran ẹran tó ti wẹ ẹ wọ́n wà máa tàbójúwe rẹ̀ ẹ alẹ́ ìdè fúnẹ láàyè máa yẹ tẹ̀lé fóònù ẹ ìgbésìnà sí kẹ ọlọ́run tí lẹ́tọ̀ọ́ sí ọmọ fúnra bẹ́ẹ̀ yọ ọmọ ọbẹ fún àwọn èèyàn bẹ́ẹ̀. ìwé tí nàá ti Ọlọ́run náà lẹ́tọ̀ọ́ sí yọ ọbẹ fún àwọn èèyàn bẹ́ẹ̀. ìwé tí nàá ti kẹ Ọlọ́run irú ìkíyàn lẹ́tọ̀ọ́ sí lọ́dọ̀ Ọlọ́run yọ ọmọ ọbẹ fún wọn. bẹ́ẹ̀ náà sì ni nínú àyà yìí pẹ̀lú bọ́lá ọba fi kó ya ayú alẹ́bí na àmọ́nù èyí tẹ́ nígbàgbọ́ òdodo ọwọ́ ní kùtìbà alẹ́ ikú mu sí ọlọ́run ti ṣe àwẹ̀ gbígbà ó ti ṣe lọ́rùn àyàn fún yín àti inú tí obìnrin lẹ̀ pé tòótọ́ lẹ nígbàgbọ́ òdodo òun náà ní kékeré máa gbà ó àjẹ́ pé iṣẹ́ ti ṣe abala kan nínú ìgbàgbọ́ òdodo ni àyíká ìgbàgbọ́ mi da ọkàn mi da kọ wa ma tunu kọ ma yọta kọ ma gbá o kílàfà ní gbàgbọ́ rẹ bẹ́ẹ̀ ntọ́lọ ẹtí ọkọ̀ lọ́n ń fà ilẹ̀ tó yẹ pé ń gbòòrò nígbàgbọ́ òdodo tán àsìkò tí yóò fi tẹ́ òtí yìí sí tó fi lọ ọ̀dọ̀ ọlọ́run. ọpọlọ ń fa nìyẹn bí ẹnìkan jẹ́ ní kí n ṣe mùsùlùmí tẹ́lẹ̀ jẹ́lẹ́jẹ́ kọ́ abótogbo ni ẹnìkan kò ní láìpẹ́ yìí ẹ̀ẹ́n ó sọ ọ̀sẹ̀ ìjà ìsìláàmù ni ìyàwó títí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ó ju mẹ́rin lọ ẹ̀ ibi tó ti wá ibi ẹ ti wá sọ fún pé kọ́fẹ́ kà ẹ̀tọ́ ti wá rò wípé èwo ló wọ́n sànú wọn èwo ló wọ́n filẹ̀ ó ti gbà fún wọn sẹ́sà. ó ti gbà fún wọn sẹ́sà. ṣùgbọ́n èwo ló wọ́n sànú èwo ló wọ́n filẹ̀. ọlọ́jọ́ ti dá dé bá ń bẹ̀ ọwọ́ àkùtì pé ṣé gbogbo wọn ní òjògùn ni àbáwọn kan ní òjògùn. ọwọ́ àkùtì wọn pé ṣé gbogbo wọn àbáwọn kan ní òjògùn. ẹ̀ẹ́ láti bá ṣe sá. àwọn ẹjọ́ ọ̀rọ̀ yẹn rè láti ṣe ẹjọ́ tí ó bá ṣe sá. bóyá tó nǹkan bẹ láyé ni. ìtọ́ba wù ló lè mú. ìtọ́ba wù ló lè mú. ẹgbẹ́ sọ̀rọ̀ náà àdìsá níbi wa sallallahu alaihi wasallam. ó ní ìtàrí mi ni hun na àrùbá àwọn tó mọ̀ tọ́lé bá ìrà hun. ẹ̀ńtọ́ gba ìsìlámù tó yẹ pé ìyàwó mẹ́wàá ní bẹ́lọ́dọ̀ ẹ̀. ẹ̀ńtọ́ ṣe pé ìyàwó méje ní bẹ́lọ́dọ̀ ẹ̀. láti òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam. oníkọ́sẹ̀ kà mẹ́rin bẹ́ẹ̀. ọ̀wá kọ àwọn yòókù kọ ọkọ wọn lẹ ẹ ti túmọ̀ sí ọyọ kọ́sẹ́ta mẹ́rin ni ìgbọ̀ngbà tí ò sí ìrà àdàkùn máa nígbà tó sí ìrádà fún wa. kò sí kò sí decision fún wa. kò sí èrò fún wa. ẹ ajẹ́ yìí pé ẹ àwọn tó wá kọ́ fẹ́. àwọn tó wá kọ́ fẹ́. ẹ̀yin náà ni wọ́n kọ́ jẹ́ ẹ̀sán láti pé kí wọ́n jẹ́ yàwó. àwọn tó kọ́ jẹ́ ẹ̀sán láti kọ́ jẹ́ yàwó. tó bá jẹ́ kó ní ràádà ni. tọ́wọ́ pé ẹni tó wà láyé ni. ẹni tó wà láyé ni. ìyẹn ò ló fún láǹfààní kó tún ṣe ntọ́ bá wù ń gbọ́ yẹ kó lè pè ntọ́ bá wù náà lẹ̀ tẹ́lẹ̀. ìyẹn ló fún láǹfààní kó lè kó láti pé àwọn tọkọ fẹ́hùn ní ẹbọ síbi ti sẹ̀ríà. pẹ̀lú ayàtọ̀ lọ mú wáyé pé yá ayé wa lẹ́sìn yìí nà á mọ̀ nù.

ẹ nípa ẹ nípa àtọ́lọ̀ wọn á fara yá ayọ́ alẹ́bí náà amọ̀nù yìí nínú Quran. nípa àtọ́lọ̀ wọn á fara yá ayọ́ alẹ́bí náà amọ̀nù nínú Quran. ẹ sàbí sàbí ńlá ni Abdullahi bin Mas'ud. sàbí ńlá ni Abdullahi bin Mas'ud. ọlọ́run kọ́ yọnu sí i. ẹgbàwọ́ ọ̀rọ̀ wá látọ̀dọ̀ rẹ̀. ẹgbàwọ́ ọ̀rọ̀ wá rẹ̀. ọ̀sẹ̀ ife ìdá sami'ta Allah ta'ala yaqulu فارعها سمعك فإنه خير تؤمر به أو شر تنهى عنه tí ọlọ́run bá sọ pé yá ayọ́ lẹ́bí náà mọ̀ nínú koran. ọlọ́run bá sọ pé yá ayọ́ lẹ́bí náà mọ̀ nínú koran. ìdè mẹ́ ọkàndínlẹ́gbẹ̀rẹ́ mọ́kàndínláàdọ́rùn ìjẹ mọ́kàndínláàdọ́rùn ẹ onífàárí ìhà kámúákà yá dẹ́sí rẹ gbọ́ dáadáa ntọ́ bá ń ti pátì ọtí rẹ ti kọ́ ọkọ̀kan sí onífàárí ìnáwó kẹ́rù tó mọ́rù bì í lọ́mọ fi orí tán lọ́lọ́n fẹ́ kọ́ lákẹ́bí kọ́ ọmọ ṣe wọn. nínú ẹ̀ náà làwọn tó ní a máa gbà yìí àwòṣà rún tó ní ha ánìwò àbí abúrú kan lọ́lọ́n fẹ́ pé wọ́n ti máa ẹ bí méjèèjì ti wà nù Kùránì nìyẹn ẹ ìpè nù kọjá ìpè orí kan lọ́lọ́run fẹ́ ká máa ṣe tó fi fi yá ayọ̀ lẹ́bí náà á mọ̀ nù. ẹ àbí aburú kan lọ́fẹ́ sọ pé ṣe ẹgbẹ́ jù lẹ̀. àbí aburú kan lọ́fẹ́ sọ ẹgbẹ́ jù lẹ̀. sọ bá ti wòye sí méjèèjì tó wú dáadáa ó tó ń padà sí ibi ẹyọ kan náà ni. sọ wòye sí méjèèjì dáadáa ó tó padà sí ibi ẹyọ kan náà ni. torí pé nǹkan ọlọ́run bá ní kó gbé aburú jù lẹ̀ oore kan náà ni ń pè ọ́ sí mu. nígbà tó lọ́ba ní mo fẹ́ aburú jù lẹ̀ oore kan náà ni ń pè ọ́ sí mu. lẹ́yìn eléyìí ọyẹ ká lọ mọ̀ yìí pé gbogbo orin tọ́lọ̀ ń pè wá sí. ìtọ́jú ọ̀gá rẹ̀ lillahi wahdahu la sharika lah kéèyàn ní tawhid ìdìbò ọlọ́run kọ́ máa sin ọlọ́run lóun nìkan ṣoṣo tí ò ní rò nǹkan mìíràn wọ́n lọ. oríire ọmọ tẹ́lifíṣẹ́ yẹn yóò tún máa tẹ́lẹ̀ sí inú ilé yàn yóò máa tẹ́lẹ̀ sí aládùúgbò yàn yóò máa tẹ́lẹ̀ sí àwùjọ tẹ̀yàn wà nípa oríṣiríṣi orin ti bẹ́ẹ̀ torí pé èèyàn ti fi ọkàn rẹ̀ ń bá ẹlẹ́dàá tó ń dọ́jà gbogbo wa ti bá a tó pọ̀ jù lọ. yóò ní lapanú wa rẹ̀ yóò ní parapanú ọ̀rọ̀ rẹ̀ yóò ní parapanú bí ó ti máa báwọn èèyàn wú akọ àwọn èèyàn mi bẹ pàṣẹ bá ti ní business. business. wọ́n fi ẹ̀dá kan ẹ̀sìn bá ń wá àbá kan nù jọ yín. ó ti wá jẹ́ tí wọ́n wọ ẹtí ìfá. ẹ̀sìn túmọ̀ sí pé wọ́n ń rí àǹfààní kan lára ayé kékeré èèyàn rọra rẹ̀ mẹ́sìn ọlọ́run. àti inú àwọn èèyàn tó yẹ pé nítorí pé èèyàn jẹ́ mùsùlùmí iná ló fi di pé ó fira rẹ̀ lẹ̀ fún kó wọ́n sọ fún àbúrò sàyà fún un. àti ìrìnàjò nípa àwọn èèyàn wa tó wà lamẹ́ríkà ọ ń sọ̀rọ̀ ọ ń sọ̀rọ̀ àwọn ọmọbìnrin kan fún mi ó ní wọ́n máa wá sọ́dọ̀ wọn sọ pé imam dáàbò anybody kọ́tà tẹ̀ jẹ́ mùsùlùmí ẹni wíyà tó bá wà lágbàáyé kọ́tà máa sọ́kọ àwọn. torí pé àwọn ti ṣe ti díẹ̀ nínú Islam tó ti jẹ́ pé ìtẹ̀ ń dàgbà sí inú kúfúrú ni. àwa ń sọ fún pé any recommendation ní ọmọ àbàdé yìí ni o any recommendation tó bá lè mú wa anywhere in the world kó sáà ti jẹ́ pé mùsùlùmí ni. wọ́n ti ṣe wáyé ọwọ́ nínú àlàyé bọ́lá jẹ́ mùsùlùmí ni. ẹ̀ torí pé mùsùlùmí ló lópin lọ́mọ ife ilé ìṣe ilé ìmọ̀ṣe. olóòpin ló lè má ṣe ló lè ṣe. ẹ ẹ tí ì bá ti tẹlẹsìn ìsìlámù tí ọkàn ìdílé akẹ́yẹ̀ bá ní ó ṣe náà ni ọmọ ṣe. ẹ ti bá tẹlẹsìn ìsìlámù ìdílé akẹ́yẹ̀ bá ọlọ́run ti sọ pé iná iná tó kú mọ́ ilà alìlà kọ́sẹ́ni kan tó lòfin àfọlọ́run nìkan. ọlọ́run ti wọ́n láti kọ́sẹ́ni tó lòfin àfọlọ́run nìkan. ẹ ìgbóngóri oore tọ́kọ́ jù ilé yẹn ó rí níbi pé kó ní tàwọn sí ìdúbọ́ lọ́run. ìgbóngóri oore tẹ́yìn ó rí tọ́kọ́ jù ní pé tẹ́yìn ó ní tàwọn sí ìdúbọ́ lọ́run. ìyẹn pé tẹ́yìn ó ti rí oore tọ́kọ́ jù. tẹ́yìn ó ti rí oore tọ́kọ́ jù. òun náà náà wàá tún ní gbogbo dáadáa tọ́lọ̀ ń pèsè tọ́lọ̀ ń pa alábẹ́sí ìfọ̀ kan rẹ̀ lọ́la àǹfààní tí ń bá wa tí ń kó bá wa nú àwùjọ. lẹ́yìn wá kan náà ní ìtọ́jú àwọn ọ̀gá àwọn alájà àǹfààní tó ní ìsinmi ní ìwà torí ẹ̀ láti máa bẹ lọ́n lórí mímbàrí jọ jímọ̀. ìpè wọ́n lọ́hùn àwọn tí wọ́n máa bẹ̀rù rẹ ni kò jẹ́ wọ́n máa ṣèjọba lé a lórí. téèyàn ọba tí nínú kò lè mọ iyì rẹ̀ nígbà téèyàn bá ní yọ̀ọ́ àgbẹ̀ áà àti ẹ̀fẹ́ nǹkan yàtọ̀ síra wọn. téèyàn ọba tí nínú kò lè mọ iyì rẹ̀ téèyàn bá rí ibi ti wà nípa yàtọ̀ bẹ́ẹ̀ láàrin àwọn ọmọ ọjọ́ àti mọ́mìnrin àti kòkèrè wọ́n sì máa gbádùn. àti mọ́mìnrin àti kòkèrè wọ́n sì máa gbádùn. wọ́n sì máa fẹ́ràn bóyá sá ẹ̀ẹ́dọ́ bẹ̀rù ọmọ ìyẹn ni ọmọ abẹ lórí ìjọba lọ. wọ́n máa fẹ́ràn bóyá sá ẹ̀ẹ́dọ́ lórí ìjọba lọ. ẹ̀ẹ́dọ́ wọ́n wà lọ́wọ́ rẹ̀ tó yẹ kó ní ìtọ́jú tiẹ̀. ẹ̀ẹ́dọ́ wọ́n wà lọ́wọ́ rí bí àpò individual gan ọ̀fẹ́ tó ti jọba lọ. wọ́n lẹ́ẹ̀ẹ́dì tí wọ́n mi lo àdúgbò ká sára ẹni nìkan kan ó tọ́fẹ̀ ju ìjọba lọ. ìtọ́fẹ̀ ju ló ṣe é kówó sí ìjọ ọ̀fẹ́ tó nǹkan owó ṣe é kó bẹ́ẹ̀. ìtọ́fẹ̀ ju ló ṣe é kówó sí ìjọ ọ̀fẹ́ tó kò dẹ́kun kan bẹ́ẹ̀ o. kọlọ̀nkọlọ̀ àwa ń bẹ́ o ọlọ́run ọjọ́ pàrọ̀ jẹ́ ń bẹ̀rù ọlọ́run ni wọ́n máa ṣèjọba yíwa lórí o. ìtòsí ètò burú jù ètò burú jù ìmọ̀ kó aburú bá yàn lórí ẹ̀fẹ̀ tọ́lọ́ sì ń kọ̀ fún wa pé a gbọ́dọ̀ ṣe é o náà ní ká máa ro nǹkan ní ìfọ̀mọ́ lọ́hùn. ẹ ní sábà dàṣírí kì dáńgbó lẹ́yìn ìgbà tí yẹn bá ti ro nǹkan ní ìfọ̀mọ́ lọ́hùn kò sẹ́sẹ̀ kan tí ò ní rọrùn kó ń tọ̀ wọn kò sí ẹ̀sẹ̀ kan tí ò ní rọrùn kó ń tọ̀ wọn. lẹ́yìn ìgbà tí yẹn bá ti ro nǹkan ní ìfọ̀mọ́ lọ́hùn kò sẹ́sẹ̀ ẹ̀sìn tó ta ẹ̀sìn pé èèyàn kan ní ọlọ́run lẹ́lẹ́dà ọ̀hún tó láyé wàá sọ fún kọ́mọ́ tètè náà lẹ́yìn kọ́mọ́ fowó jẹ́ lẹ́yìn ọmọ fún títí kò lówó bẹ́ẹ̀ ní ọwọ́ adáyé lóhùn lẹ́yìn sábà dá ṣeré kìdánkù kò sí ẹ̀ṣẹ̀ kan téèyàn ò ní rọrùn fún ẹyin yòówù tó bá ti ń ṣe kébè rí. kò sí ẹsẹ̀ kan tí ò ní rọrùn fún yàn lẹ́yìn àti bàtà ọ̀rọ̀ tọ́jú ẹ̀kọ́. àlẹ́ àlékún arúgbó àwọn ànábì ọlọ́run. gbogbo àwọn ànábì ọlọ́run. látòrí ànábì wa ádámù alẹ́ ìsọdátù ọ̀sọ́lá. látòrí ànábì wa sọlọ́lá àlùwọ̀sọ́lá. ìtọ́lọ̀ ń pa wọn látẹ. ó náà ní wọn máa sin lọ́hùn. ń أمتي رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت dájúdájú àwọn ọlọ́run àti gbé dìde òjíṣẹ́ ní kó láàrin gbogbo ọjọ́ pátá. ọlọ́run ní dájúdájú àwọn ọlọ́run àti gbé dìde o láàrin àwọn òjíṣẹ́ ní ọjọ́. láàrin àwọn ìjọ kọ̀ọ̀kan. láàrin àwọn ìjọ kọ̀ọ̀kan. òjíṣẹ́ láti gbé ránṣẹ́ sí wọn. kò sí ìjọ kan káàbí òjíṣẹ́ ránṣẹ́ sí. nígbà tí fi wọn náà ní pé a ní ibùdó láha ẹ máa sin lọ́hún. nígbà tí fi wọn náà máa sin lọ́hún. wọ́n ń sìn lẹ́yìn ọlọ́run èyí túmọ̀ sí pé orí lọ́lọ́run fẹ́ pè wá sí pẹ̀lú yá ayọ̀ lẹ́ni náà á mọ̀ nù. tó ń lòlù quran orí lọ́ fẹ́ pè wá sí ọ̀gá rẹ̀ náà ní tawhid kéèyàn ọmọ ọlọ́ọ̀lọ́ kan. ẹ̀ẹ́n tó burú jù bẹ́ẹ̀ tí máa tó tí máa lé wa kó ń bẹ̀ òun náà ní pé ká máa ro nǹkan mi pọ̀ mọ́ lọ́hùn. káwá wòye sí ayọ̀ lẹ́ni náà mọ̀ nù tó nù súrà sọ́tù bàfọ́rà. Eh, alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ọwá nínú àyà wa okọ̀ ọlọ́ni yá amanu la taqulu wa qulu ndúrínà wasma'u walil kafirina adhabun alim ọlọ́ni ẹ̀yin olùgbàgbọ́ òdodo. ọlọ́ni ẹ̀yin olùgbàgbọ́ òdodo. la taqulu ra'ina tẹ́ bá ń bá ànábì wa àbí ń bá yín sọ̀rọ̀ ẹ má máa sọ wípé rọ́ ìnà. ṣé wọ́n bá àdéhùn wá sọ̀rọ̀ tàbí ẹ bá àbọ̀ náà ṣe bá bá yín sọ̀rọ̀ ẹ má sọ pé rọ́ ìnà. ẹ má máa sọ pé rọ́ ìnà. ẹ má sọ pé rọ́ ìnà. rọ́ ìnà ni pé máa ṣàkíyèsí wa àbí máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wa. rọ́ ìnà ti ń bá ń ń sọ̀rọ̀ àwọn sàbẹ̀ ìgbà mi tí wọ́n bá gbọ́ mi yìí àbí ó ti sọ̀rọ̀ tó pọ̀. wọ́n máa pàkíyèsí rẹ̀ ìgbé kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn. wọ́n máa pàkíyèsí rẹ̀ ìgbé kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn. kó tó tó mi sọ wà kó ló ń dorí náà ọlọ́ọ̀ni kó ló ń dorí náà lọ́wọ́ alára ẹnikẹ́ máa wí ẹ àti rọ́ọ̀yì náà àti nbúrí náà ìtumọ̀ kan náà ní lédè lárúbáwá. rọ́ọ̀yì náà àti nbúrí náà ìtumọ̀ kan náà lédè lárúbáwá. ṣùgbọ́n àwọn èèyàn kan nínú àwọn yahudi wọ́n ń lo rọ́ọ̀yì náà wọ́n ń yí padà. àwọn èèyàn yahudi wọ́n ń lo rọ́ọ̀yì náà wọ́n ń lórí àwọn àwọn yọ̀wọ̀ àmọ́ túmọ̀ sí nǹkan míì tí ó sì dáa. yọ̀wọ̀ túmọ̀ sí nǹkan míì tí ó sì dáa. ọlọ́wọ́ á ní ẹ má fún wọn ní opportunity yẹn àwọn yahudi ẹ má fún wọn láǹfààní fún wọn mọ rírọ́ ìnà ọlọ́ni wá sùnmọ̀rù ẹ máa jẹ́ ti gbọ́ọ̀rọ̀ ànábì sàkálà dáadáa ni wọ́n lè káfíìrì ní àdá abúlé alẹ́ ìyẹlẹ́ta ilé ìrònú bẹ fáwọn kèbèrè o àwọn Yahudi èyí tí wọ́n fi máa sọ ibi rọ́ọ̀yìn náà wọ́n ní rọ́ọ̀yìn náà wọ́n fi nù wọ́n fi nù ṣáda rọ́ọ̀yì lẹ́sìn rèé táwọn sàbẹ̀ ń wí. rọ́ọ̀yì lẹ́sìn táwọn sàbẹ̀ ń wí. láti di rọ́ọ̀á onímọ̀jù ni. láti di rọ́ọ̀á onímọ̀jù ni. wọ́n wá mu wá ní wọ́n wá mu wá ní fílù amúr. wọ́n wá mu wá ní fílù amúr. ọwọ́ àdì rọ́ọ̀yì. ìyẹn tó máa ti mọ̀rọ̀ á tu wa. máa tàkìyèsí wa gbàdọ̀ bá sọ̀rọ̀ níta àti gbọ́n tó wíyé kó tó sọ mí. ọlọ́run wá ní ìyẹn ni kó máa lọ wà lára ọlọ́run sọ pé wáyé ń ká náà lò ó ṣọ́rọ̀ tí ń fa nazọrọ tó ń ṣe la ama yìí sárọ láti bí nazọrọ àníyàn kéèyàn ọlọ́run kan lára. ó sì jẹ́ kéèyàn owó nǹkan náà. ìlà ọ̀bíyà nàbírọ̀ bídìí lábá ti fún kẹ́kẹ́kẹ́ nìyẹn. àwọn àwọn yahudi wa máa sọ pé rọ́ọ̀ì fún sádà. ìtumọ̀ rọ́ọ̀ì nà yẹn ni pé rọ́ọ̀ì nù ó dúró ìtumọ̀ rọ ìnà tí yahudi ń wí onípe rọ inú odúró lọ́tọ̀ wọ́n wá fi ná sí ní sádà tí wàá wà mbẹ́ rọ inú ìtumọ̀ náà ni ahamaku omugo yẹn nínú àbá ní rọ ìnà ìyẹn ni pé omugo ọ̀nù wa yuharrifuna al-kalima amma wa'dihi. ìtọ́jọ́rọ̀ ọlọ́ǹgan tó sọ̀kalẹ̀ fànàbí wọn wọ́n ń yí padà kátó wá pé táwọn tàbí ń sọ. ìtọ́jọ́rọ̀ ọlọ́ǹgan fànàbí wọn tó wọ́n ń yí padà àwọn tó wá sọ̀rọ̀. tẹ̀rí pé ń kọ̀ fún wọn yìí tí ọ̀jẹ̀ oore fún wọn ni. bẹ́ẹ̀ náà ni àwa náà inú tí ó dòre fáwa tá a wà lẹ́yìn wọn náà ni. ìgbóló tó bá ti wà ju bí ọ̀ tó bá jẹ́ kó ti ní ìtumọ̀ tó múlùdú nínú àwùjọ. ìgbóló tó bá ti wà tó yá káàbùrì ní abá sábà ẹ̀yà àdókòlò lẹ̀ ẹ̀yà múmi ẹ̀yà bá sọ pé kọ́lọ́dé gbogbo táàsì kọ́lọ́dé ó túbà tù sẹ́. ìjọba bá sọ bẹ́ẹ̀ ọ̀gá àwọn kètò yìí ní ẹ máa wí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà làwọn sìn ń bá ń bá ń bá fàdúrà ẹ̀ ó pè kára rẹ̀ ọ́ dá kíkíní kan ó ṣe fún ọ ìbàjẹ́ ń pàtẹ́ ẹ̀fọ́ lọ́hùn ẹ̀ gbogbo orú yun èèyàn gbọ́dọ̀ tó yun sí i ẹ̀ ntọ́ba jẹ́ pọ́tẹ́ ọlẹ́tọ̀ náà ẹ̀ ntọ́ba lẹ́tọ̀ náà ẹ̀ bí aleluya bí aleluya ìtumọ̀ ẹni àtẹ̀kìbíir ẹgbọ́lọ̀ ntóbi ẹ̀ ṣùgbọ́n gbọ́ kékeré ní èdè mùsùlùmí ẹ ajẹ́pá àjòjúlẹ̀ àní lò ó ẹ ó jẹ túmọ̀ sí nǹkan náà ẹ ẹ̀kọ́ ńlá lọ́lọ́run kọ́ wa yẹn tọrọ bá ti jẹ́ pé àwọn èèyàn kan lò ń lò sí ọ̀dà ẹ àjòjúlẹ̀ àti èyí tó bá jẹ́ pé sẹ̀rí arọ́pọ̀ mọ́ ajẹ́ pé agbọ́dọ̀ máa ṣàlàyé fáwọn èèyàn lórí pé àwọn èèyàn kan ní lò lọ́nà tí ọgbà dá o ọ̀nà tó gbà dá ni sẹ̀rí àgbà lò ó. ẹ orí mo sọ̀rọ̀ tó bá ti wá ní Kùránì àbí hadith terminology sẹ̀ríà gbólóhùn tá a bá lù tá a gbólóhùn tí sẹ̀ríà bá mú wá ní Kùránì àbí hadith àgbọ̀dọ̀ yí òun padà àgbọ̀dọ̀ pé pé àsọlá tí wọ́n ń pè pírẹ́yà káàánú wa yí sọláàtù padà rárá o sọláàtù sọláàtù ọmọ jẹ ẹlẹ́ẹ̀kejì nínú sọláàtù bákọ́rà náà ó wà ní one hundred and fifty three ọlọ́niyá ayú alladhina amanu gbogbo ẹ̀yin tẹ́ nígbàgbọ́ òdodo ìtẹ̀yinú bis sabri was salati ẹ máa wá rànwọ́ lọ́dọ̀ ọ̀dọ̀ ọlọ́run àbí lórí tẹ́ ẹ bá fẹ́ ṣe pẹ̀lú mímọ ṣe sùúrù àti mímọ fi òun. ẹ máa wá rànwọ́ lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú owó tẹ́ ẹ lórí tẹ́ ẹ bá fẹ́ ṣe. pẹ̀lú mímọ ṣe sùúrù. àti mímọ fi òun. inna Allaha ma'a as-sabirin. ọlọ́run wà pẹ̀lú àwọn onísùúrù ọlọ́run wà pẹ̀lú àwọn onísùúrù yẹn pé ọlọ́run ọba ó kù wọn lọ́wọ́ ẹ̀ kì í ṣe pé kọ́ wá sọ pé ọlọ́run wà pẹ̀lú sùúrù ńbàdàn ó wà pẹ̀lú sùúrù lẹ́kọ̀ọ́ ó dúró tì wọ́n gbámúgbámú. ọlọ́run ọba ẹyọ kan ṣoṣo ní aramọ́nù alálẹ̀ àti sàwà lórí àríkù rẹ̀ lọ́wọ́ o. ṣùgbọ́n mà íyà yẹn mà íyà ti ń túmọ̀ sí àlẹ́ àwọnù wọn ni musa ada ìrànyàn lọ ìkúnyàn lọ ẹ ẹ rí bí orí ńlá lọ́nà tó wá sí o gbogbo ntọ́ba ti di pé ti di kíákíá ìmí àmọ́ ṣe kò ń gẹ́. lọ́pọ̀lọpọ̀ rẹ ìyẹn sábà máa kábàámọ̀ lẹ́yìn ẹ̀ ìṣe nǹkan ní ìkánjú ìkánjú ni máa jẹ́ èèyàn kábàámọ̀ èèyàn ní ti sùúrù kọ́ wá pé iná máa yí wá náà ọ̀hún báyìí rí ti ta ọlọ́run yóò ṣe fún àwọn tó ṣe yí pé àwọn ń sùúrù. Inna mọlọlọrun sílò tí ń túmọ̀ sí hasiru tí ń túmọ̀ yẹ pé kò ju àwọn ẹ̀yìn lọ inú èdè bàlágà ìyẹn tó ògèdè ògèdè ọwọ́ àwọn tó yẹ pé ajé sùúrù ògèdè àwọn tó yẹ sùúrù ìnìkan lọ́lọ́wọ́ ṣe ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀san fún. lọ́lọ́wọ́ ṣe ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀san fún. ẹ àwọn yòókù wọn máa gbẹ̀san ṣùgbọ́n ẹ̀kúnrẹ́rẹ́ àwọn sùúrù nìkan ni wọ́n máa rí gbà. ìtàn máa yọ wá fà sọ bìrù náà ájúrò gbèsè ìlú ṣe ta ó ní rí ẹnì kẹta tí ń ṣe dáadáa kan. ó ní rí ẹnì kẹta dáadáa. lọ́lọ́run wá lóun ó kú lẹ́sàn-án nínú Quran. lọ́lọ́run wá lo ìwà fà fún àtàwọn tó ń ṣe sùúrù nìkan. lọ́lọ́run wá lo fún àtàwọn tó ń ṣe sùúrù nìkan. ẹ ṣe fún ife sùúrù èyí kábàámọ̀ lórí ẹ. bẹ́ẹ̀ náà ní sọ bá fẹ́ ṣe nǹkan lọ́yìn náà fìlà méjì ẹlòmí ọmọ dààmú ara rẹ̀ lónìí ẹ òun ó ní ìdìbò wọn jẹ wò jíjẹ nǹkan wò gan èèyàn ti kìkì sọlọ. èdè tàdé pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń lọ bá wọn kàn tán jẹ ní. báwọn gẹ́gẹ́ ìnira làmọ̀rí aláwọn gbèdéke wọn ò rí tẹ́tẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ ìgbàgbọ́ òun ó ṣe rí nǹkan jẹ ọ̀nà kún fún lọ́kìlù tí ìdìmọ̀ wọn tẹ́lẹ̀. ìmí ètò ṣe rí nǹkan jẹ bó ni ó tún ṣe rí sí nígbà tó náà bá tirú rẹ wá. nígbà náà bá tirú rẹ wá bó ni ó tún lówó bó lówó rẹ ó ti pọ̀ sí. ọlọ́run ti kọ́ wa lẹ́kọ̀ọ́ pé yá ayú alladhina amanu ista'inu bis-sabri was-salati iná ńlá máa sọ ọ́ bí èyí tẹ́ ẹ jẹ́ pé ẹ nígbàgbọ́ òdodo ẹ máa fi sùúrù ẹ máa fi rara yín lọ lórí àlámọ̀rí yín bẹ́ẹ̀ náà ni irun ẹ máa fi rara yín lọ lórí àlámọ̀rí yín ọwọ́ àánú àdìsí pé òjúṣe ọlọ́run sallallahu alaihi wasallam kálá àmọ̀rí kan bá bàánú jẹ́ yóò tètè lọ síbi kó kírun ni ọba fẹ́ tíráàpù nínú súnà ó náà ní gbogbo tó jáde yẹn náà fìlà méjì ẹ kó o fi wá ìrànwọ́ lórí àlámọ̀rí rẹ ọkùnrin ní ṣíṣe kan ṣe ń jọ ọgbọ̀n wáré jìnnà àbí nǹkan míì náà tọ́ba sẹ̀rí àmú tọ́ba ti jí ńgbọ́ba ti dàsíkò dùn ha yẹn fílà méjì kò gbọ́dọ̀ wọ́n lórí àlámọ̀rí rẹ ọlọ sọ́ọ̀bù rẹ ọbẹ̀ lọ sọ́ọ̀bù láti tajà ọbẹ̀ lọ bí tẹ́ rẹ.

ọlọ́ni ya ayú alẹ́bí na àmànù òun wà ní àyà one seventy two ọlọ́ni púpọ̀ ẹ̀yin onígbàgbọ́ òdodo òdodo mi ń kọ́ yé bàá ti máa ọ̀rọ̀ bá ti náà fún ẹ máa jẹ nínú ìtọ́ da nígbà tí ń jẹ ìmúkun yín lórí ìfẹ́. ẹ máa jẹ nínú ìtọ́ da nígbà tí ń jẹ ìmúkun àdéhùn tọ́lọ̀ ń ṣe níjà ìfọ yìí lórí ìfẹ́ yìí àwọn èèyàn kan máa ṣe tọ́jà bẹ́ẹ̀ àwọn kan sùn máa jẹ́ ọ̀dà. àti èsì ọ̀dà àti ọ̀bá fi ọlọ́run mu àti ònà bẹ́ẹ̀ ọlọ́run ti sọ fún wa pé ilé ayé wa ìlú dídí òun fi ṣe ìdánwò fún wa ni tabaraka alladhi biyadihi ilmúlíkù wa huwa ala kulli shay'in qadir alladhi khalaqa al-mawta wal-hayata liyabluwakum ayyukum ahsanu amala wa huwa al-'azizul ọlọ́ni sábàáràkà láwù ẹ ìbùkún ní fọlọ́hùn ọlọ́wọ́ bá olórí ajẹ́njẹ́ kan ní alẹ́ tí ibi yàgì yìí ni múlùkù ẹni tó fi ọlá ọwọ́ ẹ̀ lọ́wọ́ ẹni tó bá wù adalọ́lá ẹni tó bá wù arọ̀ lóye ọlá àti òdodo gangan ọlọ́run tó dáyé tọ́jọ́rùn lónìí. ọlọ́run kẹrin náà ọlá àtàyé àtọ̀rọ̀ ọlá péèkì ní bẹ báwọn ẹ̀ka ọlọ́run ọlá àsìkò tí ó bẹ̀rẹ̀ ó sì lásìkò tí ó kò mẹ́. tabaraka lẹ́dí ibi yá ni ilé mọ́lẹ́kù wa huwa ala kulli shay'in qadir ìbùkún ni fọlọ́run ọlọ́run ní pé ọlá ní ti òdodo ọwọ́ ẹ̀ lọ́wọ́ à wa huwa ala kulli shay'in qadir ọlọ́run ti jẹ́ tó ní kápá lórí gbogbo nǹkan. ọlọ́run ti jẹ́ tó ní kápá lórí gbogbo nǹkan wọ́n tún sagbára o wọ́n sọ pé ọlọ́run ní wọ́n sọ pé ọlọ́run ní ọlọ́run ní agbára lórí gbogbo nǹkan o ọlọ́run ní ìkápá lórí gbogbo nǹkan lọ́sọ o wà àlà àtò ilé iṣẹ́ yìí nǹkan di ọlọ́run ní ìkápá lórí gbogbo nǹkan ọ̀tọ̀ ní kúdírà ọ̀tọ̀ ní kúwà ẹ̀ nínú láàzìmù kúdírà òun náà ní kúwà wà. ṣùgbọ́n kí èsì dẹ́dẹ́ òní fọ́yẹ́ pété ìbá ní nù rárá ọba ọba tó ní lórí gbogbo nǹkan ní. ẹ túláàsì ni pé ó ní agbára lórí gbogbo nǹkan náà lórí nítorí pé ó ní kúdúrà. ṣùgbọ́n ọmọ ẹ̀jẹ̀ ènìyàn ṣùgbọ́n ọmọ ẹ̀jẹ̀ ènìyàn ajẹ́ pé ó ní kú wà nìyẹn kò ní kú dira. nígbà tí tọ́ba ní kọ́ ọmọ ọdún mẹ́sàn-án kọ́ lọ gbé sìmẹ́ǹtì àpò kan. kìí ṣe pé òní kú wà kìí ṣe pé ọ̀làgbára ṣùgbọ́n pé òní kú dára tí ìgbé sìmẹ́ǹtì àpò kan kò ní ìka bá tí ó fi gbé sìmẹ́ǹtì àpò kan. kìí ṣe wà tó ọlọ́sùnwá wà ala kulli shay'in qadir kò sí nǹkan kan tọ́lọ́ bá bẹ́ẹ̀ ṣe tí ò ní ìkápá lórí ẹ̀. kò sí nǹkan kan tọ́lọ́ bá bẹ́ẹ̀ ṣe tí ò ní ìkápá lórí ẹ̀. ẹ ọlọ́sùnwá sọ pé ẹ̀hẹ́n alẹ́ ní kò sàwálẹ̀ ayáta ẹ ọlọ́ọ̀bá iná ló ṣe ẹlẹ́dàá ikú tí ń pa yìí. ọlọ́run wálé àyà ta ìtẹ̀mítẹ̀ ń lò yìí ọlọ́run lọ́sẹ̀ dá ẹ̀. ìyẹ́wúlò wa kun ọlọ́run fẹ́ fi gbìdánwò yín wò ní. tọ́wọ́ àti pé njọ́ kìíní àná bọ́lọ̀ ń ti dá wa iná ló kó wa sínú ẹ tí ó kò sínú àjọ náà ó kó síbẹ̀ ẹ tí ó kò sínú ó kó síbẹ̀. ẹ̀ ń tọ́wọ́ àánú náà máa fẹ́ kó wọ ọlọ́run kí alábòsí máa ní ọ̀hún ọmọ tí kẹ́kẹ́ ọ̀dẹ adáhùn náà jẹ́ akó sínú náà. ọlọ́sìn ní wà máa rọ̀ búkà gbèsò làálẹ̀. ẹ ọlọ́ọ̀ba rẹ kìí ṣe alábòsí rárá fẹ̀dá kankan. ọlọ́ọ̀ba rẹ kìí ṣe alábòsí rárá fẹ̀dá kankan. ọlọ́ọ̀wá ní kò burú ẹ máa lọ ilé ayé. ọlọ́ọ̀wá ní kò burú ẹ máa lọ ilé ayé ẹ gbogbo ilé ayé lódìdí wọn fẹẹ fi tètè dánwò wa ni. gbogbo ilé ayé lódìdí dánwò wa ni. ẹ mú mi ní òdodo ni yóò máa rí náà kọ́dà bí ojú rẹ̀ bá fọ́ lẹ́yìn ojú rẹ̀ bá fọ́ yóò kó bàtírà yóò kojú inú fún yóò fi máa rí na ìpè ojú òun bá fọ́ ìdìdánwò lọ́lọ́run fẹ́ẹ́ fi lé ayé ìṣe fún atẹ́lẹ̀ kò ní kọ́ báyìí ọ̀wá ní torí ẹ̀ wá máa ṣe wàhálà kó máa dààmú lórí ẹ̀kọ́ ṣíṣe. ọ̀wá ní torí ẹ̀ kó máa dààmú lórí ẹ̀kọ́ ṣíṣe. lọ́jọ́ tó kò tí ń tọ́lọ̀ nǹkan ẹ̀fìn ṣe ti lọ́wọ́ tí ò di àdánwò ilé ayé tí ò di lọ́wọ́ ẹ̀kùnkùn tó bá bá yàn kéèyàn má máa tẹ bọ̀ kéèyàn ó jìnà tẹ bọ̀ ẹ̀kọ́ gba kádàrà fọ́ lọ́hún ìtọ́ba wa lẹ́tọ̀ọ́ nínú téèyàn mú lò kíkà ayà kúrán ní àbí títí wòsàn lójúmọ̀nà tó bá dáa ní tọ́ba sẹ̀rí àmú kò sí ìwọ́ bí ewé kò sí ìwọ́ bí egbò kò sí ìwọ́ bí medical line tí gbogbo wa náà ń tún tọ̀ hospital ẹ kò sí ìwọ́ bẹ́ẹ̀ tọ́ba ti fẹ́ mé ìwọ̀ lọ́dẹ yóò fi takotọ́ lọ́hùn èyí ó dènà sí i torí pé tọ́ba wọ lọ́hùn tọ́ba lóògùn sí nǹkan abẹ́ ọ̀sán tọ́ba sì wù ẹgbẹ́ rẹ̀ ó lò ó tí nǹkan kan náà jọ ń ṣe alẹ́dí kálákàlì mọ̀ ọ́ta wálé hayata ìyẹ̀kúwà fún ọlọ́run ọmọ ọmọ dá ìtẹ̀mí àti kú ọbẹ̀ fi gbẹ̀yìn wò ní. ọlọ́run ọmọ dá ìtẹ̀mí kú. ayé fún asanu amala ta ni ó ṣe sẹ́tọ́ dáa jù nínú gbogbo yín. ta ni ó ṣe sẹ́tọ́ dáa nínú gbogbo yín. ẹ̀sìn túmọ̀ sí pé nígbà tó lọ́n pàkí ètè wa pé kú ló mí ń tọ́ yé bá a ti mọ rọ́ṣàgbọ́n náà fún ọ̀nbẹ́nu èpè ìtúntọ́lọ́ tó sì jẹ́ kékeré ṣe tọ́tọ́. lọ́dọ̀ ní lè jẹ́ àbíkẹ́yìn ó mú tí o sì jẹ́ pé ọlẹ́sọ̀ nínú sẹ̀rí àtọ̀lọ́run. ọlọ́run wa ni ìtọ́ dá ń bẹ̀ iná ní kẹ́ máa jẹ́. ọlọ́run tó bá dá ń bẹ̀ ní kẹ́ máa jẹ́ kásákèsí lákọlọ lọ́run ti pè wá sí òun. kásákèsí lákọlọ lọ́run ti pè wá sí òun. ẹ ńgbàtẹrẹ ńgbàtẹrẹ ewúrẹ́ ń bẹ ńlẹ̀. sájìẹ ń bẹ ńlẹ̀. tẹja ń bẹ ńlẹ̀. tẹja ń bẹ ńlẹ̀. tẹran màálù ń bẹ ńlẹ̀. tẹjẹ tó wà lọ jẹrin ẹlẹ́jẹ̀. tẹjẹ tó wà lọ rà jẹ. jẹrin ẹlẹ́jẹ̀ tó ṣe pé tí ọba téèyàn ní nǹkan kan rárá. pẹ̀lú ẹ̀sìrẹ́ǹsì àwọn onímọ̀ tí wọ́n sọ. òní wípé èèyàn ò ní lójú ti lé ayé rẹ̀ ẹ bá ti kúrò ẹ̀rìn ẹlẹ́dẹ̀ kò lè sí tìjú kankan fún ma ètò kéré jù ti máa ṣe nu èmi ìtàdé pé àìmọ̀ ya ẹ̀sẹ̀ tí ń bẹ lára rẹ̀ tó kún lè kó bá yàn ọlọ́run wá pẹ̀yìn mú mi ní òdodo wípé kúlú mi ń tọ́ yìí bá ti máa rọ́ṣà fi náà tún ètò dáa nínú ta ṣe níjẹ ìmú lórí èpè ní kẹyìn ọmọ jẹ ń ti yín o. àwọn mi yóò rẹ pé àwọn nǹkan tó dáa nínú ta ṣe lẹ́tọ̀ọ́ lórí èpè ní kẹyìn ọmọ jẹ ń ti yín. tẹ ẹ bá ń jó nìkan. ẹ bá ń jó nìkan. òjijọ́ kan tẹ́ wàá kí pé kí ẹ mọ̀rún jẹjẹ. òjijọ́ kan tẹ́ wàá kí pé ẹ mọ̀rún jẹjẹ. ẹ àwọn èèyàn tí tọkàn wọn ti dókun. àwọn èèyàn tọkàn wọn ti dókun. wọn ò ní kọ́ sálà alímọ̀ ara ń rò kúnlẹ̀. wọn ẹtún ṣe bíríkìlìyà ẹtún ṣe kápẹ́ntà ẹtún ṣe lábẹ́ ìjọba ẹtún ṣe lábẹ́ ìdívídùà tí ń gbowó oṣù rẹ̀ tí ò mú tẹ́ni ẹlẹ́ni má tiẹ̀ sẹ́yìn ọ̀kan lẹ̀ sálàlẹ́ ọ̀ rògbò ọkàn lọ́ba jẹ́ pọ̀ tẹ̀bí rògbò kò sí àlàálì mọ́. ọkàn ọkàn tó ti bàjẹ́ ti pọ̀ jù. ẹ̀yin náà lọ́fàá káfíyù lẹ́gbàá bá débi àmọ́ tó sàlàyé ọ̀pọ̀lọpọ̀ lórí ẹ̀. ọlọ́ni wá ṣúrú líláì ẹ máa mú orí ọlọ́run ẹ máa dúpẹ́ fọlọ́run. nítorí ìyá ọ̀tá àdúgbò tó bá ti pé ọlọ́run lẹ́ẹ̀mọ́ sí i lẹ́yìn náà ni ìpèpè ẹlẹ́ẹ̀kẹrin òun náà lè ta ti kàtíwájú òun náà ní kọjá one seventy eight tọ́lọ́n fi kú sọ̀rọ̀ nípa kìsọ́ọ̀sì gbígbẹ̀ sọ́dọ̀ abáfáàyàn. ẹ títúmọ̀ títí gbogbo ẹ̀ pátápátá nu koran tẹ́ bá tọpa rẹ̀ ẹ rí ti wúre lọ́lọ́n pè wá sí àbúníká fi nǹkan lẹ̀ ní tí ọ̀dà. ẹ àwọn onímọ̀ sọ pé ẹ̀sìn wa ìsìláàmù pátápátá àti sọ́jà májí ọkàn rẹ̀ ni àti sọ́jà ìfẹsẹ̀ rẹ̀ ni mabniyun ala jaydi bil masali wa dari lil mabati ntọ́lọ́ mọ́lẹ́ òun náà ní pé kọ́jọ́ pé yóò máa ba àǹfààní fún wa ń lé ayé ní tí ó wúlò kó sì máa ti aburú sẹ́yìn fún wa. ìtọ́lọ́ mọ́lẹ́ òun ní pé kọ́jọ́ pé yóò máa ba àǹfààní fún wa ń lé kó sì máa ti aburú sẹ́yìn fún wa. àbá sọ pé àdínú mabniyun ala lil masali ẹ̀sìn wa yìí ọlọ́run mọ́ lórí kọ́ máa jàǹfààní fún wa ní. àbá ṣe ìrẹsẹ̀ ẹ̀sìn wa ọlọ́run mọ́ lórí kọ́ máa jàǹfààní fún wa. yọ́ọ́ máa fà á lórí títí ìta anímọ̀ sí àti ìta anímọ̀ sí. yálà ìta anímọ̀ sí tàbí ìta anímọ̀ sí. yóò sì máa ti aburú sẹ́yìn fún wa. yóò sì máa ti àwọn aburú sẹ́yìn fún wa. tọ́ bá ti wòye sí dáadáa títí aburú sẹ́yìn jẹ́líbìlì mọ́sálà náà ni àǹfààní náà ló tún jẹ́. tọ́ bá ti wòye títí aburú sẹ́yìn ó lè pé àǹfààní náà ló tún jẹ́ irun tá à ń kí lójoojúmọ́ lásán. irun tá à ń kí lójoojúmọ́ lásán. yàtọ̀ sí wípé àǹfààní tọ̀dọ̀ ọlọ́run tá a lọ jẹ lálẹ́ kìí àmà sínú sàárè. ọlànfààní ti ń ṣe fún alójoojúmọ́. ẹ̀tọ́ mọ̀ mọ̀ ẹ̀tọ́ sáìmọ̀ sáìmọ̀ kan sí i mọ̀ nú ẹ̀ mọ̀ ọlọ́run nìkan lọ́mọ gbogbo ẹ̀ tán. ìgbọ́ jí tẹ wá pàjọ́ ìdí àkọ́kọ́ ni pé introduction àkọ́kọ́ ti tẹ̀lẹ̀ ẹ ajẹ́ pé lágbájá àlàáfíà ló jí ẹ tàmọ́dù àlàáfíà ló náà jí làkàtẹ́gbẹ̀ àlàáfíà ló náà jí ètò ìwà ajẹ́ pé ọmọ lọ ní èèyàn bíi mẹ́ńlá bí ogún bí ọgbọ̀n lọ́ọ̀lù ẹ̀rọ pé ẹ sálàáfíà lẹ jí o ẹ bá wa pàdé mọ́sálásí òsì mọ̀pálá àti àǹkálùkù ẹ̀sẹ̀ ẹ̀ bá rí ẹ̀ lè lọ béèrè ẹ̀. nǹkan àkọ́kọ́ nù ẹlòmíyìn bá jẹ́ pọ́tẹ́ ẹ̀kú dádúgbò ni ó ti jẹ́ mùsùlùmí sí o inú yóò dùn pé ẹ̀tún pọ̀ sí i bá kókó ládùúgbò irun irun irun kẹta ọjọ méjì ọjọ dé alágbájá òun ti kó òun ti ọlọ́run ti délé ń kó òun márèjì ni bá ọwọ́ abitẹ́ ẹ ti kọ́ mọ́ra níbi tẹ́ ẹ ti jọ kírun pọ̀ láyé láyé bí yòówù tẹ́ bá tó ti jọ pàdé ẹ yóò tó máa jáǹfààní tó ṣe náà àkọ́kọ́ ẹ ti kọ́ nù lẹ́yìn òtó láǹfààní lẹ́yìn ìgbà náà ẹ ká ayé àkúrà ń bẹ̀ tó jẹ́ pé ayé àkúrà ń bẹ̀ bá ń gbọ́ yọ ọmọ kọ̀ fún yín bá àbàjẹ́ àti tí ọ̀dà ẹlòmíì ní ẹlòmíì ní kẹlẹ́ ìmáàmù ọba mẹ́nu bá yà nínú àtúbà tó sì fọkàn bá tùmọ̀ rẹ̀ lọ yọba àrùn tó ah, tùmọ̀ hánà láì ọlọ́mọdé wọn ò sì kí ní ìmọ̀ ó sì yẹ pé dáadáa kan lọ́fẹ́ ṣe títí ṣe èmi jì mẹ́lẹ̀. iná mọ́ ọba tẹnubọ́ ayé yọba máa ka lọ yọba pàkàdé ìtọ́kàn òun tiẹ̀ yọba pé pẹ̀lú ògùn ọlọ́kùn ó sì rí àti pẹ̀lú àyà tó ń bọ̀ yìí. ẹ̀ ìtàn sọlá sàtẹ́ni ha ánìlẹ́fà àṣà ìwàlẹ̀ mọ́kárì irun tá a rí òun kí máa ń kọ ìbàjẹ́ fún yàn kí sì máa tó pa ìjẹ́gẹ́jì òun dáadáa. ọ̀rọ̀ àfààní òun ò tí ì tán rárá o ẹ wá wo ẹ tí bá ń tí o ti ń tẹ̀pẹ̀lẹ́ mọ́. ti ń kí kébó ti yẹ kó kí. ẹ̀bí ìgbà téèyàn fi rìyà bọ̀ tí ń ṣe tí ń ṣe tí ń ṣe ẹ̀ka táyì lójoojúmọ́. ìtàgé pé òní ìdíkọ́sẹ̀ máa lọ sọ́dọ̀ dúró sẹ́ ẹ̀ fíjọ́tẹ́rápì. fíjọ́tẹ́rápì sì fẹ́ ẹ̀ tọ́jà pé ìgbà oríṣi kẹ bá ń dùn àwọn ẹ̀yọ́ tẹ̀ máa bá ká wọ́n tẹ̀ máa bá nà á òun sì ti tẹ́pẹ́lẹ́ mọ́kọ́ máa rúkú kọ́ máa ṣe ó ti bẹ̀rẹ̀ kan rọ ara rẹ̀ bí ẹ bá tún wá rí ẹ rí i pé àgbà ẹ tó bá jẹ́ mùsùlùmí ńgbọ̀n bá dàgbà tó gbó tó dogbó ara rẹ̀ ọmọ rí ara lò jẹ́ tí ó yẹ pé kọ̀tẹ́ bá fọlọ́ mi lọ. ẹ ẹ bẹ́ẹ̀ tó bá jẹ́ àgbàrá ká mùsùlùmí nígbà tó bá dàgbà tó dogbó ewu mọ́tò rí ara tiẹ̀ lò jẹ́ tó yóò tún wá jẹ ah, ọkọ. yóò tún wá rí ọpọlọ rẹ lù dáadáa. yóò tún wá rí ọpọlọ rẹ lù dáadáa. títẹ ò tó dẹ̀yìn rẹ títẹ ò tó dẹ̀yìn tán yányá. títẹ ò tó dẹ̀yìn tán yányá. àwọn tí wọn jùlọ ni wọn tẹ wọn ò tẹ ẹdín ní màgẹkẹ ẹ ẹ làbá àbíṣe pé àdínù mọ̀mú ni yóò náà lálẹ́ mọ̀ ìjálíbi àwa darí lílí kọba yìí ẹsìn wa ìsìláàmù sábà wò àti ìpìlẹ̀ àtẹ́kẹ́tù rẹ̀ ọlọ́run mọ́ lórí pé kọ́mọ sàǹfààní fún wa lé ayé mi. ọjọ́ ìfẹ́ ìsìn wa ìsìn islam ní ọba wò àti ìpìlẹ̀ àtẹ́kẹ́tù rẹ̀ ọlọ́run sẹ́ni ìfẹ́ yóò mọ sàǹfààní fún wa láyé mi. ẹ̀ẹ́dì jẹ́líbi àyíká kọ́sà máa fàǹfààní fún wa gbogbo gbà. ọlọ́run máa fàǹfààní fún wa gbogbo gbà. nílé ayé àti lọ́run. gbogbo tó bá ti jẹ aburú yóò mọ ti dànù fún wa. ọlọ́run yóò mọ ti dànù fún wa. àti sàlàyé síwájú pé nǹkan jù ń bẹ̀ ìbáta tó àwọn tó dájú bẹ́ẹ̀ náà ló kọjá ìjà òun. èyí tí máa ṣì èyí tí máa tó burú jù nínú tọ́lọ́kọ̀ fún wa òun náà ní síríkù sọlọ́tọ́lọ́. tọ́lọ́kọ̀ fún wa náà ní síríkù òun náà wọ́n lọ́wọ́. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹ́ agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kẹrin lásán. agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹrin lásán yẹn. àjọ àti pépèpé. ẹlẹ́ẹ̀karùn-ún. òun náà ní pé nípa pé súrà tá a wà ni tí mọ́tà ni àbí ẹ sura amadani jà ní adikọtẹ adikọtẹlẹ náà nígbà tá à ń sọ mùkọtí mà ẹ kíkọjẹ ìpìlẹ̀ náà ní kọjẹ pé gbogbo àyà rẹ yọjẹ amadani jà bó ṣe ti kárí àyà màtí jà nú ẹ gbogbo gbogbo tẹ bá sọ pé madaniya tẹ bá ti ti madina ni. ajẹ́ pé gbogbo aya rẹ̀ náà jẹ́ ti madina. o ṣe é ṣe àwọn míì kẹ́ rí aya mọ́ta nú ẹ̀. ṣùgbọ́n ìtọ́lọ̀ ń sọ yìí tó fi mú ọ̀rọ̀ àwẹ̀ wá yìí tó fi ṣe lọ́rùn àyàn. ìtọ́dájú náà ni pé nù àyà àmọ̀dínà ni nínú àmì tẹ́sí tó fi mọ̀ nínú àmì pé gbólóhùn tọ́lọ́ ń gbé yá ayú alẹ́bí na àmọ̀nù ọlọ́ni mo pẹ̀yìn olùgbàgbọ́ òdodo. àwọn ará àmọ̀dínà lọ́jọ́ pé ìmánì wọn ti dúró tẹ́lẹ̀. àwọn ará àmọ̀dínà lọ́jọ́ pé tẹ́lẹ̀. Ọlọ́run wa fi ìmọ̀ni olóko wa pè wọ́n. Ọlọ́run wa fi ìmọ̀ni olóko wa pè wọ́n. Ìyàwó tẹ́ẹ̀tù fi mọ̀tọ́jà ẹlẹ́ẹ̀kejì. Ìyàwó tẹ́ẹ̀tù fi mọ̀tọ́jà ẹlẹ́ẹ̀kejì tẹ́lẹ̀ fi mọ̀tẹ́ ayé àmọ̀dínà ni tọ́jà ẹlẹ́ẹ̀kejì. lẹ́nu tó ayé àmọ̀dínà tọ́jà ẹlẹ́ẹ̀kejì. òun náà ni kí òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam. lẹ́nu tó òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam. nígbà tó dé mọ̀dínà. ọdún kan àtúntò mẹ́rin. ọdún kan àtúntò mẹ́rin. ọdún kan àtúntò mélòó ni sọ́rí oṣù oṣù mẹ́rìndínlógún. oṣù mẹ́rìndínlógún. ẹ eh, ẹ eh, ọjọ́ ọdún kan àti àtúnṣù mẹ́rin. oṣù. ọdún kan àtúnṣù mẹ́rin. ọdún kan àtúnṣù mẹ́rin. ní ẹtì dé Mẹdínà. ẹtì dé Mẹdínà. ẹ eh, ẹni ọlọ́run wá tó sọ ayà kalẹ̀ lórí wípé kí wọn ó chéǹjì kíbla wọn. ọ̀dọ́dọ́ ayé àti wọ́n chéǹjì kíbla wọn. ìgbà ọ̀jẹ́ kí wọ́n kàn dojú kí wọ́n kàn dojú kọ mọ́sídìdì làásọ tẹ́lẹ̀. wọ́n kàn dojú kọ mọ́sídìdì làásọ tẹ́lẹ̀. ọlọ́wà ni kí wọ́n chéǹjì ẹ̀ kí wọ́n máa dojú kọ kàába. ọlọ́wà ni kí wọ́n chéǹjì ẹ̀ kí wọ́n máa dojú kọ kàába. ẹ lẹ́yìn ìgbà náà. lẹ́yìn ìgbà náà. lọ́dọ̀ tẹ̀ wá mú ọ̀rọ̀ àwẹ̀ wá. wọ́n ti sọ ọ̀rọ̀ àwẹ̀ wá. ẹ ní ọjọ́ kẹwàá ní oṣù ṣàdáàd. nínú ọjọ́ kẹwàá oṣù ṣàdáàd. ní ọdún kejì láti ọjọ́ sáà dé mẹ̀dínà. ní ọdún kejì láti dé mẹ̀dínà. ẹ túmọ̀ sí pé ọdún náà ni wọ́n bẹ̀rẹ̀ ọdún kejì yẹn náà ni wọ́n bẹ̀rẹ̀ sí gbààwẹ̀ Ramadan. ọdún kejì náà ni wọ́n bẹ̀rẹ̀ sí gbààwẹ̀ Ramadan. ẹ òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó wá gba àwẹ̀ mẹ́sàn-án péré. láàrin ọdún mẹ́sàn-án ó sì lọ ọ̀dọ̀ ọlọ́run ó sì lọ ọ̀dọ̀ ọlọ́run yọ̀rọ̀ bí òdà awúwẹ̀l nínú ọdún kọkànlá lẹ́yìn ìdíjọ́ra ti túmọ̀ sí pé òṣìṣẹ́ ọlọ́sọ́lọ́ lọ́wọ́ àdìwọ̀sọ́lá àwẹ̀ mẹ́sàn-án náà lọ́gbà láyé àwọn onímọ̀ ti fi wáyé pé méjì bẹ́ẹ̀ ló pé ọgbọ̀n àwọn onímọ̀ ti fi wáyé pé méjì bẹ́ẹ̀ ló pé ọgbọ̀n gbogbo yòókù mọ́kàndínlọ́gbọ̀n ni tí o ṣàlàyé fún atẹ́lẹ̀ pé oṣù nínú Islam. wọ́n ti ṣàlàyé wọn náà oṣù nínú Islam. ìyẹn ni oṣù táwọn fi oṣù fàá wù. ìyẹn ni oṣù táwọn fi oṣù fàá wù. ìjọba sọ́lá ń ṣàlàyé fún ayé tó lè jọ gbọ́n. òjijì ọlọ́jọ́ yà tó lè jẹ́ ọgbọ̀n. ó sì lè jẹ́ pé mọ́kànlélọ́gbọ̀n ni ìdí gan láàdùn sí alèfààyè fúnlẹ̀ fún ìbéèrè míì. ìfún ọ̀dà dọ̀la pẹ̀lú ògùn Ọlọ́run. àmọ́ bá tuntun àyà náà lọ. ọ Eh? Eh, eh, náà. ẹ. ẹ ẹ fi sẹgbẹ kan ẹ bá ní ẹ̀hẹ́n wọ́n béèrè ìbéèrè ń dáàbọ̀ torí wọ́n béèrè ẹ̀ náà wọ́n kàn gbàgbé ni ẹ̀ẹ́n tó ṣe yí pé ó níyàwó ju mẹ́rin lọ ká wá sọ yí pé yọ fẹ́ta. ẹ̀ẹ́dà sọ pé ó níyàwó ju mẹ́rin lọ sọ pé yọ fẹ́ta. ẹ̀ẹ́ àfẹ́ bí yọ fẹ́ta mẹ́rin. àwọn ọmọ ìtàwọn yòókù fi fún kọ́. àwọn ọmọ ìtàwọn yòókù fi fún kọ́. gbogbo àwọn ọmọ náà ló pé àlè ìsìláàmù yẹ kí gbọmọ ọbìlà ìsìláàmù ó ti ó ti fi ntọ́ba sáájú ó ti bì wó. ìsìláàmù ti fi ntọ́ba sáájú ó ti bì wó. nípa ẹsẹ̀ kò lẹ́sẹ̀ kankan mọ́. gbogbo àwọn ọmọ tó bá ti jẹ́ pé kò ọmọ tó ń lélẹ̀ yìí. gbogbo wọn náà ni wọ́n jogun. gbogbo wọn náà ni wọ́n jogun. ọ̀rọ̀ yẹ torí nìyẹn. ẹ ẹ ẹ ẹ pa fóònù yẹn gbogbo ọ̀rẹ́ lomi kọ́ mọ́sí gbọ́ yé nǹka ẹ̀ẹ́ àjẹ́ pàtọ́wọ́ yín. wọ́n béèrè pé ẹni tí ó ṣe pé ọmọ rẹ̀ fẹ́ eyín wọ́n wá ń ṣe ọṣẹ eyín wọ́n á ṣe é fún un. so ó dìfẹ́ lórí kí ni tẹ́jìrìbà kí ni kọ́ńtẹ́ǹtì kí ni yẹn ìjẹun yẹn kí ni kọ́ńtẹ́ǹtì yẹn jẹ́ kí ni experience sọ fún wa ń pa ẹ̀ tó ní baasi pẹ̀lú eyín torí pé inú èdè inú àṣà Yorùbá yìí àwọn nǹkan mí bẹ́ẹ̀ tó yẹ pé medically kò ṣe proof rárá tí ò ní nǹkan kan ṣe pẹ̀lú tiẹ̀ ni mo ṣe fún wọ́n wà kọ́ pé lágbájá ṣe ẹ̀bá lẹ́yìn gbòó ṣe tán ńlọ́lọ́run ń ṣe tiẹ̀ tó yẹ pé tọ́lọ̀ ń fi ṣe ọ̀tọ̀ ni tọ́lọ̀ ń fi ṣe kìí ṣe pé à ń torí tó ṣe yọba gba iṣẹ́ lágbájá tó náà nù yọba fi ṣe àìwẹ̀ náà bàjẹ́ pé náà bá máa lọ lò ńgbà ojú ẹ lójú ẹ lọ́rọ̀ bá lórí ọ̀fẹ́ fi òdodo hàn òun tiẹ̀ yọba lolo ńgbà bá sun yọba pàdé pé wọ́n sábà pa lò nǹkan náà ni àlòlò kò kú ṣe nǹkan sọ ti yé ti so èmi ò rí ntí èmi ò nímọ̀ sí ntí ọsẹ fẹ́ ṣe pẹ̀lú eyín èmi ò nímọ̀ sí tẹ́lẹ̀ mi bá ti bẹ̀tọ̀ bẹ́nu wa ètò nímọ̀ sí kọ́ sọ ibi ọsẹ yìí kankan ṣe pẹ̀lú eyín tí kòkòrò bá ń bẹ léyìn ẹ̀hẹ́ àwọn kẹ́míkà ń bẹ ní ẹlẹ́yìn pa kòkòrò eyín tí kòkòrò bá wà lára ọsẹ ẹ̀ tí kẹ́míkà yẹn bá wà lára ọsẹ mọ́ndàlá tí ọba ti síbi àwọn nǹkan mìíràn bẹ́tọ̀ yẹ pé àyà lè léwu sílẹ̀ sáàfì sẹ́yìn tòkájìnà sí wípé wọ́n máa kó ọsẹ nítorí wípé wọ́n fẹ́ kéyìn ó wù so medical easily ẹ̀ tọ́ bá ti jẹ tọ́ wà ókè so eyín rẹ̀ ó wù normally tọ́ bá ti gbóná nítorí pé yẹn wọ́n gbé lọ sí hospital wọ́n sì fún lóògùn tí ara rẹ̀ ó fi wálẹ̀ so ọlọ́wọ́ bá nìkan lọ́bọ onímọ̀ o. ẹ kí ni kí ni àǹfààní ìwẹ̀rùn pẹ̀lú eyín tí ìbá ikú bá nǹkan mìíràn tí wọ́n ti nígbàgbọ́ sí nǹkan mìíràn tí ọ̀ bára wọn tán. bíi kí wọ́n bá ṣe nǹkan fún ìkan wá lọ pé sọ́kùnrin ni àbóbìnrin kan wá lọ́kùnrin àwọn ni mẹ́sàn-án láàmù ẹ̀ẹ́dọ́ wá jóbìnrin láàmù méje ìrèké ìrá nìyẹn nítorí ọba lè wò ọjọ́ bí ọjọ́ kùnrin kò yí sí tó wọ́n wá bẹ́ẹ̀ táwọn tó ń jẹ̀rí àwọn ọmọ mi ẹ̀ǹtọ́ tí wọ́n sáré tó ń jẹ̀rí àwọn ní ẹni tí ọmọ ẹni tó bá jẹ́ ìṣòro wọn ní lórí. àwọn ẹran náà sọ pé a tí a yí pé tí wàá lóyún ìṣẹ̀lẹ̀ tó bá pé lábàjá ní òru. ayé pé yóò bá kú àlà wọ́n fún wọn ò wà láwọn náà ló wá sáwọn ní òru kódà táwọn náà ti jẹ pé ẹ̀sìn yé wọn ẹlẹ́rìí yìí yé. ẹ ẹdí sùn rẹ mọ dáná yìí wọ ẹ nígbà tí wọn bá jẹ pé wọn fẹ́ ẹ ẹ sájà ẹ mọ pé nígbà tí wọn bá fẹ́ pín ogún àtẹ̀yìn fẹ́ rìpọ́tù ẹ̀ ẹ torí ẹlòmíì mọ àwọn èèyàn mi ò ní wọ́n mọ̀ ṣùgbọ́n yé ẹ nígbà tí yẹn bá fẹ́ fi ogún tó jẹ́ pé àwọn tí ò lẹ́tọ̀ọ́ sí ti tẹ̀rí àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí tẹ̀rí àwọn lọ́kàn yìí lèyìn òkun gbọ́ngbọ́n ìpín gòsì rè ẹ abala méjì ni abala àkọ́kọ́ ni tíọ́rì abala ẹlẹ́ẹ̀kejì ni pírátíkà tíọ́rì ńlọ́kàn àbáàjì ọkàn nìkan ní gáídíàsì lórí pírátíkà kò tíọ́rì yẹn náà ni pé bó ṣe bá sí tíra ọlọ́run mu ó ní tí àtìkálukú mú láwọn tí ó ti béèrè lọ́wọ́ wọn tó ti yé sìn yóò ti béèrè yóò ti mọ àwọn olóyìn ẹlẹ́dìra wọn lọ́wọ́ yóò ti mọ gbòòyẹn yóò gbé fún wọn nípa yín tó wà fà náà wàá bá gbogbo ẹ̀kọ́ wa kún iṣẹ́ mi lọ gbà wọn iṣẹ́ yẹn ni ó lè béèrè owó lé lórí kúròkó tí é sìn tó àkọ́kọ́ kọ̀lẹ́tọ̀ kó fìmọ̀ pamọ́ torí mọ̀ tọ́lọ́ ni ẹ béèrè lọ́wọ́ rẹ̀ mẹ́sẹ̀lẹ́ kejì ẹ̀ẹ́.